alhamdulillah wassalatu wassalamu ala rasulillah ṣúgbọ́n bin abdullah wa ala alihi wa sahbihi wa ma walahu ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àtúkọ̀ fún Allah àtọ̀rọ̀ kí àti ìrẹ̀ Allah kún ọjọ́ àdẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn ará níwà sí àwọn tó ń torí kan sí di ọjọ́ ẹ̀san akíwà kú kalẹ̀ fún àkọ̀tún ètò ìdẹ̀wọ̀n bíṣọ̀ ti Àbújá lẹ́tí ó máa gbìyànjá ní àìpẹ́ yìí àbí Allah subhanahu wa ta'ala kí ó bá wa ṣe dára fún àwọn ṣéfù wa ó bá wa jẹ́ kí ó bá àwọn ìgbìyànjú ìpínlẹ̀ kan ó bá nínú ìlànà àtàlẹ́tì wọn kálà kí ó mọ́ sí ládàá rẹ̀ dùn wọn àwọn náà tí a gbìyànjú wa àbí Allah subhanahu wa kí ó jẹ́ àti yíwa pé wọ́n kó dá ní ọlọ́kan ọ̀jọ̀kan nínú àwọn ìgbìyànjú àti iṣẹ́ eléyìí tí wọ́n ti ti síwájú fún àlùmọ̀ yìí tó kí a gbìyànjú kí a máa mọ́ra lẹ̀ láti láti ra ẹyọ kà méjì a sì máa rà lásán fúnra wa bákan náà ká owó làwa náà ti fi ṣe àsọdàkọtì ìjàríyà fún àwọn màsáàjì ọlọ́kọ̀ọ̀lọ́kan ni wọ́n pàápàá jùlọ adábọ̀n ní fraud eléyìí tí wọ́n ṣàlàyé fún wa ní Àbújá yìí tó nínú ìdùnnú àti oríire tí ó gbé wá bá wa náà ni pé wọ́n ti bá wa ti sí èdè Yorùbá àti wọ́n ṣàlàyé fún wa pé yóò dá kí ẹnìkọ̀ọ̀kan wa ká ní kọ́pì tiwa ó ti wá wà nílẹ̀ báyìí eléyìí tí a mọ̀ fi àyè àti ìrànlẹ̀ nígbà wọ́n bá parí ìdánilẹ́kọ̀ọ́ tó kí á sí amọ́ra àti ẹ̀rà wọn sílẹ̀ tí aláṣùpánà wàtàrà kí ó tẹ́rọ̀nù fún wa tó lè gbà ní ìgbìyànjú fún ẹnìkọ̀ọ̀kan wa náà fún àwọn àríkùn àtúrà. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, Allahu azza wa jal ọlọ́gá <clears throat> tó ṣe pé kò bímọ bẹ́ẹ̀ ni gbogbo wa kò bá jọkùnrin kò bá jọbìnrin nígbà tí ìyẹn bá wá wà láyé gbẹgbẹ àfojúsùn tiẹ̀ òun náà lórí ìṣe ọmọ kan pàtó pàápàá jùlọ gẹ́gẹ́ tó ti ṣe máa ń ṣẹlẹ̀ láyé ojú dúdú tẹ́kí ọmọ tí máa ń wò wọn òun náà lọ́mọkùnrin kì í wò wọn rárá kápá wọn bí máa bẹ̀rẹ̀ débi wípé tí wọ́n bá ti lè fún wọn nírò ìyàwó rẹ̀ bímọ níṣẹ́ ni ìdùnnú tí ó bá wọn látàrí wọn gbọ́ pé àwọn òbí ma ní máa sáwọnú nígbà tán láti gbọ́ pọ̀ ọmọbìnrin ló bí kìí wù wọn rárá ká pé ọmọbìnrin làwọn bí kódà yóò tún máa fojú pamọ́ sáwọn èèyàn pé kí wọ́n róhùn pé ẹni tí ìyàwó rẹ̀ bí ọmọbìnrin ni torí pé nǹkan ni yóò sọ ibi tí kò ń ọmọ yìí tàbùkù tàbùkù ní àdúgbò wọn kúkú lọ rí mọ́lẹ̀ ní ìpẹ̀láyè ìdájọ́ kẹjọ. tí o fi kára tí o fi bá wọn lò irú ẹ̀sán wo lolúwa pèsè kalẹ̀ irú ẹ̀sán wo ní wọn kọ́ pé mẹ́ta wọn á àná tó bá jẹ́ méjì nǹkan tó sọ ẹ̀sán tí ń bẹ fún. sọ̀hábí wá ní nígbà wọn ní ẹ béèrè nípa ẹyọ kan kọ ní àrántí béèrè ó sì súnmọ́ pé tá a bá béèrè kó sọ pé forí ẹ rí pé nínú Islam wọ́n ní kí ló dé tóbi jẹ́ pé tẹ́ ẹ bá bí ọmọkùnrin wọ́n ní kẹ́ ẹ pàgò méjì tẹ́ ẹ bá bí ọmọbìnrin wọ́n ní kẹ́ ẹ pàgò kan kí ló dé wọ́n ní tó fà á ní wípé ọkàn àwọn èèyàn ọfẹ ọmọkùnrin tó ọmọbìnrin lọ ìdùnnú tí máa ń ṣe wọn tí wọ́n bá bí ọmọkùnrin kì í ṣẹgbẹ́ ìdùnnú wọn tí wọ́n bá bí ọmọbìnrin ìdí ìnù tíṣe rẹ̀ sọ pé oore ńlá bàràkàtà ó pè fún ìdúpẹ́ tó tóbi torí àwọn nìkan ọ̀pọ̀ àgbò méjì àwọn afẹsẹ̀ gbolẹ̀ pé akíọ́lẹ̀ àgbò méjì báwo àgbò méjì báwo ṣebí ìwọ náà lọ tọrọ kíkẹ́ polówó fún ọlọ́mọkùnrin bí kì í ti pẹ́ ẹsẹ̀ o nígbà tẹ fẹ́ ọmọkùnrin tó ọmọbìnrin lọ àmọ́ ẹ má gbé lórí nítorí pé lóòótọ́ ká pé ọmọ márùn-ún mẹ́fà méje tó bí gbogbo obìnrin ni wọ́n kàtẹ́ wàá pé òní nǹkan kan tálákà ni ọ́ àwọn sá ń la àwọn nǹkan kan tó jẹ́ kó bùkátà mójútó náà lẹ́yìn ikú rẹ̀ báwo làwọn ọmọbìnrin yóò fẹ́ mójútó nígbà táwọn bá ti lọ lé ọkọ wọn ni wọ́n mú gbọ́ ṣé ìdí ìṣẹ̀lẹ̀ lè bàbá wọn ni àbí ti ń bẹ wọn ju wọn nílé ọkọ wọn ìdálókó bùkátà nìkan tí ó dárò lé tí ọmọ bá mójútó nǹkan rẹ̀ lẹ́yìn ìgbà tí ọba ti má ibi tọrọ ọmọkùnrin ti wà nà nínú yín dùn púpọ̀ pé bímọ ọkùnrin ẹ ṣe ìnáwó tó pọ̀ déédéé ẹ bá ṣe lọ pé ẹ bá bímọ obìnrin nípa aláàkíyà tó ti pé kò sí ẹni náà tó lè bí ọmọkùnrin náà láì jẹ́ pé obìnrin sẹ́nìkan náà bí lọ́mọbìnrin ló bí fún un ibi tó sì lè kórìíra ọmọbìnrin. torí pé obìnrin tí wọ́n fẹ́ bí ni ó bí ọkùnrin tó ń fẹ́ fún ọ. kí ló wá burú nu kápò wọn náà bí má arákùnrin yìí ó wà lọ́dọ̀ Umar wa lahu banat ó sì jẹ́ni tó láwọn ọmọbìnrin ó láwọn ọmọbìnrin ó lọ́ba bẹ̀rẹ̀ sí ìran àkàpẹ́ fún ọba kúkọ́ kó kúkú kúkọ́ ló ayọ̀ sí ni subahánàlá ọmọ ọmọ láìsí olóńgbò ọmọ tó ṣe pé ẹgbẹ́ máa ń lóyún ọmọ rà ẹwọ ìpọ́njú eléyìí tí ọmọ ènìyàn máa bá pàdé lójú ọ̀nà alóyún ábìmá ọwọ́ aláwọn ọmọbìnrin ọwọ́ aràn kan kó tí wọ́n kú torí pé wọ́n bá àjọbìnrin tọ̀wọ́ fi gbọ́dọ̀ ọmọ ìbùdó ọmọ ló bá bínú lọ́kọ́lá ẹ̀ńdẹ̀dọ̀ ìdókò hàn ó wá sọ fún mi pé tí ìwọ lọ́rọ̀ wọn lọ́rọ̀ tí ìwọ lọ́rọ̀ wọn lọ́rọ̀ ní kí nìkan ra kí ló ń fẹ́ kó fún wa sí wọ́kọ́ lọ dá wọn wọ́kọ́ lọ wọn lọ́rọ̀ kí ni àìlórí lọ́wọ́ kí ni àìgbọ́n torí pé ọlọ́run ní ọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run náà ní ọ̀rọ̀ òbí lọ́rọ̀ àbúrò wa sọ pé mi ò fẹ́ rọ́ ọmọ orí sí kan tó o bá ti ẹrù nǹkan ní ọkàn rẹ tó o sọ sẹ́nìkan ó tún sẹ́ pẹ́rẹ́ ọ̀wọ́n àrùn lọ́kàn rẹ pé káwọn ọmọ yòókù ó tún sọ jáde sọ jáde pọ̀ ọ̀ràn kan fún ọkú ẹ̀yin ọmọ èwo ni ó wúlò fún yín nínú àwọn ẹ̀yin gílára tí ẹ jókòrin ẹ má sábòsì báwo lẹ́yìn ṣe wúlò fáwọn òbí yìí lọ́pọ̀lọpọ̀ ń gbàtẹ́ ayé sánà ní tó padà pé ẹ dára ẹni mà tẹ́ ẹ rántí àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ rántí òbí kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òbí sọ́mà ó fẹ́ ju ọ̀rọ̀ àná sọ́kọ ma báyìí ti ṣe bàjẹ́ tó lónìí pe bàbá rẹ̀ kàn bí ọ̀lọ́ ti kí bàbá rẹ̀ kàn bí ọ̀lọ́ ti bèrè kí ni ṣe bàbá rẹ̀ kí sì ni bàbá rẹ̀ ń ṣe bí fi dáadáa ránṣẹ́ sí bàbá rẹ̀ kàn ó dàbí ọ̀rọ̀ àná sọ́kọ ẹni pé wọ́n tó fi ọmọ yín pẹ́pẹ́ fúru yọ pọ̀ wọ́n máa fi ọgbàgbà gbalẹ̀ nígbà tó bá ti di pé ọmọ bá bọ́ sọ́dọ̀ rẹ̀ ẹni tó pè yín lẹ́ẹ̀kan láàrin ọdún ẹ dúpẹ́ fún Allah nítorí pé kí ni kí ló tún kù ìhàlẹ̀ kí ló tún fẹ́ ṣe fún wa kìí sì rọrùn kó a sọ pé nítorí pé mo padà fúra mà pé àná tí mo fọmọ fún yìí kò séèyàn lára rẹ̀ ọmọ máa kó bọ̀ ọmọ máa kó bọ̀ dáná tó padà bẹ̀bẹ̀ wọn ló tó padà bẹ̀bẹ̀ fẹ́jọ́ máa padà bọ̀ àwọn akọ́lá lé ẹ̀yin náà lẹ́ni kọ́ máa bọ̀ tó bá ti máa bọ̀ nítorí wọlé padà subhanallah kọ́ ẹ kó rí bẹ́ẹ̀ ọ bàbá ẹ tó bí ọ ìyá ẹ tó bí ọ ọ̀rọ̀ rẹ tó wá fẹ́ dàbí àna rẹ ìwọ sí àna rẹ kọ́ ẹ kó rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin náà tá à ń pariwo yìí náà ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀dájú burúkú ni wọ́n nà ọ́ ọ̀dájú burúkú tí èé láàánú òbí nítorí pé tara rẹ ní ká ní ọmọ rò ó ń ṣiṣẹ́ ó gba eighty thousand naira lóṣù eighty thousand naira lóṣù kápó kéré nù láyé john kése níyì tọ nínú eighty thousand tó ń gbà yẹn èló ló fi rántí òbí rẹ lẹ́gbẹ̀ẹ́ àná òbúkátà tó wà lẹkọọ ẹni bínú ni o lọ́wọ́ tí nǹkan bá yọ ẹ̀ máa rọ́wọ́ wa fà á lẹ́rí pé ọmọkùnrin náà lò ọmọkùnrin náà lò tó bá yẹ pé kó fún ọ lọ́ba láfojúsùn rẹ̀ mélòó nínú àwọn ọmọkùnrin ní ń fòbí wa ní nǹkan kan ìwọ náà alára tó ọjọ́ ọkùnrin èló ló ti fòbí rẹ̀ lọ́dún yìí èló ló sì ń plan kó fún wa níbi tí ọmọbìnrin míì ṣe jẹ́ pé tó bá jówó náà ni ó ti fún bàbá màmá rẹ̀ ló bìtìbìtì owó. bẹ́ẹ̀ torí di eléyìí ẹ má fún ọmọ kan lọ́lá lórí ọmọ kan débi pé ọwọ́ ahán pẹ̀ kórìíra ọmọ kan oríṣi ọmọ kan ló wù yìí a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim. tí wọ́n mọ náà ló bí tó fi lọ́kọ̀ọ́ tó wá jẹ́ pé ẹni tó fi fún àwọn déèyàn tó dáa tó jẹ́ pé àwọn ni olúwa lò ń sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti ìyà ti ń bẹ lára rẹ̀ fi gbà torí ẹni tó fọmọ fún ṣébólúwa máa ń ṣe bẹ́ẹ̀ táwọn ọmọ tiẹ̀ sì kúnlẹ̀ tó kí wọ́n dájú wọn lánà ẹ̀ tó tóbi wá sọ pé ìwọ ọ̀fọ́ màkà tí wọ́n lọ ń rọ̀ ọ́ yìí àbí bọ́tìnì kan àtàwọn máa ń tẹ̀ tí yẹn bá fẹ́ sùn wọ ọmọ pé báyìí mọ̀ ń fẹ́ kọjẹ́ ìfẹ́ kọjẹ́ báyìí bí bàbá jẹ́ ti tẹ̀ tó fi jẹ́ bó ti jẹ́. wọ́n máa ń bí ma náà lẹ́yìn òrìkọ̀ ọ̀wọ́ àìkọ̀ níta bí tí yẹn bá lọ sani sáà sọ pé kìnnì kan x lọ́jáde ọmọbìnrin ni kì í ṣe y lọ́jáde kì í ṣe x ọmọkùnrin ni gbogbo ẹ̀rọ lásán ni. ó dìgbà tó bá tó rọ́ ọmọ tó jáde. àìmọye tó ń sọ fún pọ́n máa kọrin ní tó ń fi tẹ́tọ́ tó ọmọbìnrin tí wàá lọ ṣẹlẹ̀ lọ sétò ọmọ ọlọ́mọ wọn gbé báwọn. èyí sì wò lóbìnrin ní tọ́jú ọkùnrin inú rẹ̀ tún máa ro lọ́nà pé ṣé kí wọ́n jí ọmọ ẹlòmíì gbé fún un ọmọ kankan àdúrà tí wàá kàn ní pé gbogbo ọmọ tó lọ́wọ́ bá fún قلتم الله ما ذا البركة قلنا زكريا عليه السلام إلى توقف روما هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء ذرية طيبة أوما أتى روما دوما تودع تودع في كما تدعى torí pé ọlọ́ọ̀hún lọ́mọ àwọn ọ̀mà ibi tá a fojú sí kó dá ó lè jẹ́ pé kò sí dáadáa ń bẹ̀ fún wa ibi tá a fojú sí pé bóyá kù díẹ̀ káàtó ó lè jẹ́ wà fún wa gbogbo ọmọ tó lọ ọba fún wa tó bá fún wa tó sọ ọlọ́mọ alálùbáríkà kókó nù kọ́ wa jẹ́ pé fún wa à èyí burú ó burú jáì ó burú jáì pé kí wọ́n wọ́n kú ká sinmi àjẹ́ pé arákùnrin yìí ìwà jàhìlíyà ń bẹ lára rẹ̀ ìwà jàhìlíyà wọn tó mú wọn máa kórìíra àti bí obìnrin lọ́mọ tí mú wọn máa lọ bí ọmọbìnrin sí láàyè ìwà jàhìlíyà ń bẹ lára rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé lónìí náà bóni ti ṣe jìnnà púpọ̀ púpọ̀ sí ìgbà jàhìlíyà tó síwájú kánàbì sallallahu alaihi wasallam kó tó dé pẹ̀lú ẹ̀sìn Islam irú ìwà bẹ́ẹ̀ a lè tún ka náà lọ lónìí ọ̀kan nínú àwọn àwa ayé ojú a lè ka lọ lónìí lọ́jọ́ pé ọkàn wà lásìkò tó pẹ́ tí ayé ni ṣùgbọ́n ìwà ń bẹ lọ́wọ́ rẹ̀ wa ọwọ́ àfi fún yàn ní nǹkan kí a sọ pé ètò ògùn kò sí ìwọ sí ìwọ ló ń pè ní ahum yaqsimuna rahmata rabbik sẹ́yìn lẹ́ ń pín ìdẹ̀ra Allah eléyìí túmọ̀ sí pé ìwọ kọ́ lọ́rọ̀ ọmọ lọ́rọ̀ gbogbo ọmọ wálé ayé pẹ̀lú àdìsíkì rẹ̀ ẹ̀yin wá pẹ̀lú ti bàbá yín wá pẹ̀lú tiwọn kò sí kankan tàbí tí bàbá yín lọ́nà kò sí kankan tí bàbá màmá yín fi lè di yín lọ́nà kálukú pẹ̀lú àrùbìkì rẹ̀ ètò túmọ̀ sí pé kí lọ fẹ́ máa bínú ọmọ sí kí lọ fẹ́ máa kó ìròrí sí ọmọ kan sí tẹ́ ẹ bá rí tọ́mọ yín bá gba kọ́bọ̀ lọ́wọ́ yín àbọ̀ bá jẹ kọ́bọ̀ nínú owó yín èyí tí ọlọ́hùn kọ pé yọ jẹ nínú owó yín nù ẹ sì lọ kọ́ lẹ̀ kẹ́yìn mọ̀ kọ́bọ̀ tọrọ sísì tọ́mọ yín jẹ nínú owó yín tẹ́ ẹ mọ̀ bóyá nítorí tiẹ̀ lówó ń ti wọnú owó yín tẹ́lẹ̀ náà èyí tó lu àpè tiẹ̀ nínú owó yín ńlọ́gbà ní ìtòsí pé tó ọba bí máa tọrọ kọ́bọ̀ sísìn kò ní wọnú owó rẹ̀ tòkí á lọ nǹkan ra sí gẹ́gẹ́ bí sàhábẹ́ni tọ́sọ bá nàbì sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ọlọ́mọ ìyá mi ọ̀tẹ́ ìmọ̀ àrètí kémi ó ṣe kọ́ máa jẹ nínú ọwọ́ mi. Ànábì sallallahu alaihi wasallam wọ́n á sọ fún pé da'ahu la'allaka innama tunsaru bihi la'allaka innama turzaqu bihi sílẹ̀ ìwọ ọmọ bóyá nítorí tiẹ̀ lólu afẹ́ rọ̀ ọlọ́rọ̀ torí ọ̀dọ̀ wa wa o ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ yín lọ́kùnrin ẹ máa ṣe dáadáa sáwọn ọmọ yín lóbìnrin lódì wọn bẹ̀rẹ̀ sí lágbára mọ́ mẹ́jẹ yọ jẹ wọn nígbà tá ẹni ń tẹ̀lé sí fún wọn tí wọ́n fi bọ́ lọ́wọ́ ìyà ẹ mẹ́jẹ kí òṣì ọ̀ta wọn nígbà tó ti pẹ́ ẹni ń tẹ̀lé nálé wọn lórí tí wọn ò fi ní mọ́ṣì ẹ̀sìn dáadáa sí wọn kó hàn sẹ́ni tó bá rí wọn pé àwọn ọmọ yìí bàbá wọn bẹ láyé wọn kì í sọmọ òrùka àwọn ọmọ yìí wọ́n rí ìtọ́jú látọ̀dọ̀ bàbá wọn bàbá wọn ò fìyà jẹ wọn nǹkan abẹ́rẹ́ ńlá rẹ̀ léyìí torípé ọ̀rọ̀ ọmọ mi tó máa ti gárára ń bà kàtìkì ní mo á òkè tó máa lè máa ń dèrè lélẹ́yìí bàbá rẹ̀ sì mẹ́ bàbá yìí sì rí ṣe kí ló dé ó kì í tó bá kú gan báwo lọ̀rọ̀ ọmọ òsì wá rí tí yóò burú jù báyìí nà lọ. ẹ má ya àwọn èèyàn tó bí máa kalẹ̀ fún títì tó bí kalẹ̀ fún títì tọ́ níbi ọmọ tìgbà bí ìgbà náà ni wọ́n tọ́jú ẹ̀ ìgbà wo wọ́n ló bí ma rẹ ìwọ ló lówó bi léèrè nípa bó ti ṣe tọ́jú ọmọ rẹ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. oṣù bàbá ọmọ ṣe kí ló ń tọ́ ọmọ ṣe pàlọ́kàn. ṣé wọ́n mọ ọmọ tó bì ní tó fún ẹ tọ́jú ẹ̀ àmánà ni onídìọ́lẹ́rẹ̀ nípa ọmọ ẹ̀gbọ́n rẹ̀ onídìọ́lẹ́rẹ̀ nípa ọmọ àbúrò rẹ̀ onídìọ́lẹ́rẹ̀ nípa ọmọ ìyẹ́kan rẹ̀ ìbátan rẹ̀ ọmọ tiẹ̀ tí ń jẹ́ orúkọ rẹ̀ wọ́n bí ọlẹ́rẹ̀ pa rẹ̀. gbogbo àwọn ọmọ àbúrò rẹ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ náfìlà ni èyí tó jọ́ràn yẹn ni wọ́n bí ọlẹ́rẹ̀ mọ́ wọn á táwọn ọmọ fi jàre rẹ̀ lóòótọ́ àwọn ọmọ sọ fáwọn ọmọ pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín ọtọ́jú yín ọtọ́jú yín dáadáa ní ká ẹ ṣe dáadáa sí wọn. kọ́dà màmá tó ṣe pé bó ti ṣe ń bímọ tàì bímọ lọ́sọ̀ mánu lọ́sọ̀ sódò ọmọ padà wáyè dáadáa ó tún gbọ́dọ̀ ṣe dáadáa sí yàrá. bàbá òun òun ọ̀jẹ̀ ń kọ́bọ̀ kọ́dà kọ̀ọ̀rún lọ skul kọ̀ọ̀rún lọ ilé tó kọ̀dà sọ̀kan tó o lè lọ free nítorí pé ìwọ gan lára ọ̀rọ̀ tọ́jú ọmọ tó lọ́wọ́ fún ọ olúwọ́ bí ọ léèrè báwo ló ti ṣe pẹ̀lú ọmọ yìí. ṣùgbọ́n ìwọ ọmọ ọmọ gbọ́dọ̀ pé nítorí pé a ká nínú àníwọ̀ àwọn òbí báyẹn wọn kàn lè fún wàrà ni wọ́n lè dànù. torí de eléyìí ẹ má ràn kan kú sọ́mọ o ẹ má ràn kan kú sọ́mọ. wọ́n á sọ pé ah, àwọn ọmọ táwọn bá ti fi ṣe nǹkan sùn dànù àbẹ́ ìgbọ́sọkúsọ ló máa ń mọ pé irú ọmọ tó jẹ́ nì wọn bá ṣe ọ́ sọ́dí nǹkan oṣù padà sọ́dí nǹkan oṣù padà kó fi ṣe nǹkan oṣù. ẹ má tọrọ kú fọmọ kankan ọmọ ò ṣe dáadáa lónìí kò túmọ̀ sí kò ní ṣe dáadáa lọ́la. báwọn òbí tiwa náà ti ṣe sùúrù fún wa kí ọlọ́run fi ya kálukú ní ìtọ́fẹ́ yà má tọrọ kú fọmọ ìwọ àrídìkì sí lọ́wọ́ rẹ̀ àrídìkì ọmọ òsì lọ́wọ́ rẹ̀ gbogbo bàbá tó bá sì ronú yóò tún mi eléyìí kí ni wọ́n ní kí lọ́mọ rẹ̀ ní gbogbo yẹn ti mi eléyìí nítorí ní ó kéré sí tọ́mọ rẹ̀ ti padà ní nínú gbogbo ọ̀nà kọ̀nà òbí wa mélòó lọ lọ secondary school ìbáwọn òbí náà lolúwa ló ń sábà rẹ̀ lọ́pọ̀lọpọ̀ fi lọ secondary school òbí mélòó lọ lọ yunifásitì tó bá àwọn òbí ìlólú alóhùn sábàbí táwọn fi lọ yunifásitì tó mọ̀ pé àwọn àlọsíwájú táwa ní o tó ti fáwọn lè jẹ́ sábàbí rẹ̀ àwọn ní. nísìn wọn gun mọ́tò bàbá ẹlòmíì ò tíì kú bàbá ọ̀rá kẹ̀kẹ́ ìwọ ọmọ náà ń gun mọ́tò. ilé ìwòsàn wọn ń gbé bàbá rẹ̀ ń gbé dòní aṣọ wo lọ ń wọ̀ irú aṣọ wo ni bàbá tiẹ̀ wọ̀ lọ. gbogbo bàbá náà ti mà pé àrùbìtì ọmọ sí lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bí tàwọn náà ṣe sí lọ́wọ́ ọmọ. tìyín kàn ní pé owó àsìkò kan wà lẹ́yìn ń bùkátà láti sojúṣe gidi lórí ọmọ ẹ dákun ẹ mẹ́ta ìṣe. ọmọ yín tó bá mọ ìwọ yín fún yín àbí mọ ìwọ yín fún yín olúwa dájọ́ ọmọ bá ṣe dáadáa sí àbí kò ṣe dáadáa sí olúwa ọ̀dàjọ́ ti yín kàn ní pé ìtọ́jú ẹ̀ ti yẹn dàpọ̀ ẹ̀ sí torí kọ́ ọmọ yẹn kọ́ ọmọ bá jàre yín dọ̀gbìn dàgbìyà ẹ̀yin lẹ́pàdà jàre lọ́nà wọn nígbà tí bàbá ẹ̀ tó wà láyé tó dààmú fún gbà tí bàbá rẹ̀ tó wà láyé báwo ló ti ṣe gbìyànjú láti dín wàhálà wọn gbà tí yẹ bàbá ẹ̀ tó wà láyé kí ni tó ń ṣe láti lẹ́yìn àti ìrànlọ́wọ́ fún wa tọrọ lágbára rẹ̀ sẹ́wọ̀n kó ti máa lórí ọmọ bá àmẹ́yìn ti yín tó lẹ́kẹ́ ẹ̀ ṣe ẹ̀mẹ́ta ẹ̀ ṣe. òṣìṣẹ́ nìkan tí ó tẹ̀ sófin Allah tí ó lọ bẹ́ẹ̀ láì jẹ́ wípé ọgbàrá àṣírò kọjá ní ọ̀gbìn dàkìyà kíkálukú ni kíkálukú mójútó nígbà tí sọkọ ọmọ náà ṣé jẹ bàbá rẹ màmá rẹ ò ṣe tọ́ yẹ ìwọ̀n alẹ̀ olùwà ni ọ̀dàjọ́ bàbá màmá ẹ̀yin ti ti ọmọ ọ̀mẹ̀tọ́ yín fún yín ẹ̀fí lẹ̀ olùwà ni ọ̀dàjọ́ láàrin ẹ̀yin àti ẹ̀ lẹ́yìn ìjọba kọ̀ọ̀kan ní dáa káwọn àtàwọn ọmọ wa àwọn àtàwọn òbí wa ká tó ń jàjọ́ pé nàìjíríà onídàá ìjọba tàtàrí yanjú ẹ̀ bí kálukú bá mọ̀kọ́ yẹ kó hàn ṣèkó ṣe láyé mẹ́jẹ ọjọ́ yẹn kú bàbá yẹ mẹ́jẹ ọjọ́ yẹn kú yá rẹ wọn náà ọjọ́ yẹn kú ọmọ rẹ nítorí kí kálukú lè bá rọ́nà lọ tọ́lá gbẹ̀ndàkúyà. báwo àlùwálẹ̀dì báwo àlùwálẹ̀dù mabàkọ́lẹ̀tún màjẹ̀bánà àwọn ọmọdé rí yẹn. mabàkàlà mẹjọbàdà asọnidáhùn ìlà àwọn ọmọ o asọnidójú iná làwọn ọmọ tẹ́yìn bá ti lọ́mọ ọmọ a máa sọyàn dáhùn ọmọ a máa sọyàn dójú tẹ́yìn bá ti wá nínú ẹgbàá láti wa. عائشة رضي الله عنها قالت قال أبو بكر رضي الله عنه يوما والله ما على وجه الأرض رجل أحب إلي من عمر فلما خرج رجع فقال كيف حلفت أي بنية فقلت فقلت له فقال أعز علي والولد الوقت أبو بكر رضي الله عنه أمر يلا وعائشة رضي الله عنها من بابا وصل دقق والله ما في الله برا ما على وجه الأرض رجل أحب إلي من عمر kò sí ọkùnrin kan lókè pẹ̀lú tí mo fẹ́ràn tó Umar gbogbo ẹ mo bá fẹ́ràn ìfẹ́ tí mo ní sí lẹ́yìn tí ni pé ọ̀rọ̀ Abubakar sọ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam tonti pé lẹ́yìn ikú ànábì àti ká ànábì ò tó kú àgọ́dọ̀ fẹ́ràn sallallahu alayhi wa tó nǹkan tí Abubakar sọ ń bí òun náà ní pé kò sẹ́nìkan lókè pẹ̀yì lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tí mo fẹ́ràn tó Umar. ìjọba Abubakar lọ̀gá wa lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe lẹ́ni tí ìgbàgbọ́ òdodo rẹ̀ tẹ̀wọ̀n jù. tẹ̀gbọ́n pé tó máa kó gbogbo ìgbàgbọ́ al-umma yìí sórí apá kan òṣùwọ̀n tó wá ń gbé ìgbàgbọ́ Abubakar sórí apá kejì ọwọ́ òṣùwọ̀n ìgbàgbọ́ tí Abubakar tọ́jú ìgbàgbọ́ òdodo yọ tẹ̀wọ̀n ju ìgbàgbọ́ òdodo gbogbo àlómà yìí lọ. tọ́wá dínà kátó apá Abubakar máa sọ̀rọ̀ kan tó dínà sí ìgbàgbọ́ òdodo àfi ká gbé ìtumọ̀ rẹ̀ sórí ìtumọ̀ tó ṣe déédéé. ìyẹn ni wípé láwọn èèyàn tó yàtọ̀ sànàbì sallallahu alaihi wa sallam tí wọ́n sì jọkùnrin kò sẹ́nìkan tí mo fẹ́ràn máa bí mo ti ṣe fẹ́ràn Umar ibn al-Khattab radiyallahu anhu. kò sí tàbí ṣùgbọ́n wípé Abubakar radiyallahu anhu ó fẹ́ràn Umar gan. débi wípé èdè òyédè kan ṣẹlẹ̀ rí láàrin àwọn méjèèjì inú wa bí Umar ó wá lóun ní foríjì Abubakar abubakar wa ṣe ṣe ṣe ọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tu ọ̀rọ̀ ó lọ ní foríjì ìbànújẹ́ ìwà ni abubakar lọ bá dọdọ anabi muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ọdẹ sọ́dọ̀ anabi lẹ́ni tí ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ anabi wa rí i pé wọ́n ti gba abubakar lọ́kàjẹ́ ojú anabi náà bá yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ tá a lẹ́ni tí ọgbà ènìyàn mi lọ́kàn bẹ́ẹ̀ ni fi èèyàn mi lọ́rùn lẹ̀ fún mi ni. mo ti gbé ẹ̀sìn yìí wá báyìí. yín nígbà tí gbogbo yín kọ̀ Abubakar nìkan òun lọ́gbà. gbogbo yín pè mí ló pòrọ̀ Abubakar nìkan ló pè mí lólódodo. bẹ́ẹ̀ fi èèyàn mi lẹ̀ fún mi abẹ́ẹ̀ ni fi lẹ̀ fún mi. Abubakar wa ni òun àti Umar làwọn dáa. òun á tọrọ dáríjì lọ́dọ̀ Umar tọrọ hàn sóńpọ̀ lòún ṣẹ̀ ṣùgbọ́n Umar sọ pé òun ní foríjì eléyìí lọ́wọ́ agbọ̀n lọ́kàdé lẹ́yìn tí Ànábì wa sọ̀rọ̀ tó sùn tán ọ̀pẹ́ kò jìnnà ni Umar bá ti wá Abubakar lọ́lé kọ̀ọ̀bá ó ti wá rò pé kò ní símbò ní bí ti ṣe yọ báyìí nígbà tá a ti gbọ́ pé Umar náà lọ ba Abubakar lọ́kàn jẹ́ Abubakar wa ní ẹ̀rù ń bà mí àpẹẹrẹ pé Abubakar fẹ́ràn Umar gan-an ó ní ẹ̀rù wa bẹ̀rẹ̀ sí bà mí kánàbí ọmọ lọ bínú sí Umar lọ́nà tí orí igbó fi tẹ̀tẹ̀ ó ní báyìí ẹni mo bá jókòó lórí orúnkún mi méjèèjì fẹ̀jẹ̀ dá Abubakar ala rukbatayn. Abubakar jókòó lórí orúnkún méjèèjì wọ́n sì sọ wọ́n ní àwọn lárúbáwá yìí níṣẹ́ ni wọ́n máa ń jókòó sórí orúnkún wọn méjèèjì tí nǹkan bá ti kà wọ́n láyà tí nǹkan bá ti kà wọ́n láyà wọ́n máa ń jókòó sórí orúnkún méjèèjì bí wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam èmi ni mo kọ́kọ́ sáàbò sísè èmi ni mo kọ́kọ́ sáàbò sísè náà bí ọmọ bàbá tinú bí lórí Umar nítorí pé ó nífẹ̀ẹ́ Umar gan ní Abubakar radiyallahu anhu ó ní kò sí ẹnìkan o lókè ìpè yìí lọ́kùnrin tí mo nífẹ̀ẹ́ sí tó Umar radiyallahu anhu kìí ṣèfẹ́ wò kìí ṣèfẹ́ sẹ́ kìí ṣèfẹ́ ìlú ètè tàbí ràn kàlà ìfẹ́ ìmánì bẹ́ẹ̀ náà là ń fẹ́ kíkẹ́ tí wọn náà bá ní síyàn jẹ ìfẹ́ òdodo tí ń túmọ̀ sí pé mo fẹ́ ọ lillah lillahi wahdah torí pé Allah nìkan yé ṣe torí nǹkan mi. èyí sọ ó sọ wọn púpọ̀ láwùjọ wa o àwọn yẹn fẹ́ràn ara wọn torí ti Allah wọn náà fi ra rẹ léèrè àwọn tó fẹ́ràn nínú èèyàn gbẹ̀rún tó fẹ́ràn mú èèyàn kan wá tó fẹ́ràn lillah wọ́n tó yẹ kó tó bá ti rí pé nìkan sẹ́sìn ọmọ bínú rẹ̀ ọmọ kára lẹ̀ ni pé kí tó nìkan ni mùsùlùmí ni àbí ni wàhálà ẹni tó fẹ́ràn lillah Abubakar ó fẹ́ràn Umar lillah lillah ẹgbẹ́ nàbí náà sọ sallallahu alaihi wasallam onídàkọ́lùtù ana wa Abubakar wa Umar wa kharajtu ana wa Abubakar wa Umar mo wọlé èmi àti Abubakar àti Umar mo tún jáde èmi àti Abubakar àti Umar àpẹẹrẹ rẹ orí bá ti fi wọn lẹ́yìn fún wọn. kò sí ẹnìkan lọ́kùnrin lókè ìpẹ́ tí mo nífẹ̀ẹ́ sí tó Umar radiyallahu anhu. falamma kharaj nígbà tí Umar jáde raja'a bàbá mi padà wọlé pàkà wọn ni kayfa halaftu ya bunayya báwo ni mo ti ṣe búra ìwọ ọmọbìnrin mi kékeré rán mi létí ìbúra tí mo bú nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rùn máa lẹ́ẹ̀kan. Ìyàwó pé nígbà tí yẹn bá ń sọ̀rọ̀ kì í ṣe dandan ni kó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ òfin làákàyèsí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà téèyàn á máa sọ tó ní fi làákàyèsí lọ́jọ́ sábàbí oríire. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lèèyàn máa sọ tí èsì làákàyèsí lọ́jọ́ sábàbí aburú. kí ni mo sọ gan rán mi létí ẹni tí ń gbọ́rọ̀ wa wọ́n ń pọ̀ ju àwa dá sọ lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀ nú ọ̀rọ̀ tó sọ tí wọ́n sọ pé ọ̀sọ̀ báyìí tó tún máa jiyàn pé mi ọ̀sọ̀ bẹ́ẹ̀. àmọ́ tó bá kálẹ̀ ọ̀parí ẹnu ọ̀lọ́wọ̀ wò ta ló sọ̀rọ̀ torí ẹ̀ ti jẹ́ pé tẹ̀ ń bá ń sọ̀rọ̀ ẹ máa fún làákàyè láǹfààní kó máa ronú sí ń tẹ́ sọ kó tó di pẹ́ sọ. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń wé mẹ́yàn lẹ́sẹ̀ kò ṣe báyìí ọ̀sọ̀ báyìí kìí ṣe rọ́lọ́pọ̀lọpọ̀ rẹ̀ bá dé nǹkan tó ṣe tó sọ náà ni ṣùgbọ́n ìwọ láǹfààní kó jẹ́ pé ńgbà tó ń sọ oronú sí i. kìí sì ṣe gbogbo wa ìní tá a bá sọ̀rọ̀ kó lè jẹ́ pé tó bá kalẹ̀ là á máa tún padà tún gbọ́. o ti sọ o ti sọ ni. nígbà tó bá wa sọ ti wàhálà lọ́wọ́ bẹ́ẹ̀ ni Abubakar kò sí pẹ́ o Umar jáde ọ̀pá Umar lẹ́sẹ̀ dà ọ̀padà sínú ilé wọ́n bí ọmọ léèrè wípé ìwọ ọmọbìnrin mi kékeré yìí rán mi létí kí ni mo sọ. Àìṣà ìṣọ ọmọ kékeré o bàbá alásìkò tá ń sọ̀rọ̀ yìí ó ti di Ummul Mu'minin ìyá àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ orí kìí sọmọ pẹ́ẹ́sìmá ó tún ti dàgbà ju tàtẹ̀yìnwá lọ. kí á ló dé tí bàbá fi sọ pé ìwọ ọmọdébìnrin mi kékeré tọ̀fìlìr yẹn fọ àyè ìwọ ọmọdébìnrin mi kékeré yìí nítorí gbogbo bó ti lè wù kọ́ gàǹgà kó gbòǹgò tó ọmọ kékeré ni ọlọ́dọ̀ bàbá ẹ ọmọ kékeré náà ni ọlọ́dọ̀ yẹ ẹ èsè bàbá rẹ náà máa sọ̀rọ̀ tó máa sọ pé ah, ẹ máa lo ẹyin fún mi náà ẹyin fún ta ni ganan. tí wọn náà wá bí ma náà máa sọ pé náà aláàjì ti wá aláàjì èwo ọmọ yín nù náà aláàjì ti wá nǹkan ti sí. báyà nítorí pé ń gàrí yín báyà nítorí pé máa ń fún yín lówó gbogbo ẹ̀ náà láti rí láyé tẹ́pẹ́ àwọn bàbá màmá wọn ò tún nílé pọ́ ọmọ wọn ló kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ irú àwọn ọmọ wọn máa padà tún yọkọ mọ́ bàbá màmá wọn yọkọ mọ́ wọn gbá ni o yóò tún fẹ́ máa dictate fún bàbá yẹn yóò fẹ́ máa dictate fún màmá yẹn after all ẹ̀yin náà kúkú lè lákọ ọmọ lórí má. ọmọdé ní kékeré yìí nítorí pé ipò ká máa kọ́ ọlọ́gbọ́n láéláé lọ wà lópin ìgbà tó bá pa wà là bí ọ. ẹ̀rọ anábì Luqman alayhi àbí olù èèyàn dáadáa Lukman rahimahullah ìgbà tí ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ya bunayya ya bunayya ìwọ ọmọdékùnrin mi kékeré yìí ọmọ tó ń bá sọ àwọn ọ̀rọ̀ làǹtìláǹtì ńláńlá yìí bíi tọmọ pínpín ṣùgbọ́n gbogbo ọmọ lọ́dọ̀ òbí rẹ̀ ọmọ kékeré náà ni torí àyíká tí òbí ti jọ ọmọ lọ kìí ṣe bíntín ìwọ ọmọdé ìwọ ọmọdébìnrin mi kékeré yìí kí ni mo wí rán mi létí àǹfààní tó ń bẹ o nínú pé wọ́tá ń bá sọ̀rọ̀ mọ́tún àsọ̀kúyè o táwa padà pé dákun rán mi létí tí mo rọ́gbà gbogbo pẹ̀lú sọ̀rọ̀ àmọ́ n ò fi làákàyè sí nǹkan sí nǹkan bá kò jẹ́ kí ló rò kí ló rò pàápàá jùlọ àwọn èèyàn kan wà láyé tó bá bá wa sọ̀rọ̀ káàbá fi làákàyè sí tó bá padà hàn sí wa wípé ìṣẹ̀lẹ̀ sọ àwọn di ẹni tí ń pọnmi sẹ́yìn gbá nígbà tẹ̀ fi ọpọlọ àti ti yín sí nǹkan táwọn bá yín sọ wọ́n padà máa wò pé ẹ̀ka wọn fún. èyí jẹ́ tàwọn bàbá wa àwọn màmá wa àwọn olùkọ́ wa ẹ̀dá máa kíyè sára. torí pé láyé òde òní ní ti ń gbọ́pọ̀lọ́ àwọn èèyàn pọ̀. mẹ́jọ jẹ́ pé bàbá ẹ̀ màmá ẹ̀ olùkọ́ ẹ ó ń bọ́ sọ̀rọ̀ ansẹ̀t ló ń wò òun wo mẹ́sẹ̀jì tó wọlé òun wo kọ́ọ̀lù tó fẹ́ gbà òun wo kó ń browse lọ́ọ̀ni bó ṣe ń browse ni bàbá ń sọ̀rọ̀ dànù ìyá ń sọ̀rọ̀ dálẹ̀ olùkọ́ rẹ gan òṣèlú ìgbà téèyàn ń sọ̀rọ̀ ah ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ibà yìí jẹ́ o òjì ká mọ àwọn atani tani ẹni tó yẹ ká pọ́nlé ẹni tó yẹ ká fọlá fún àfẹ́ màmá tàbá ti gbá ṣẹ̀ ti yẹ̀yẹ́ ìmú. tó bá jẹ́ pé irú bẹ́ẹ̀ nìgbésí ayé àwọn ìyá ńlá wa ni ó súnmọ́ káwọn náà pé ìrántí já ewé má. mo ní ran mi létí kí ni mo bó bó mo ṣe búra bó mo ṣe búra tọkùlù tó láì mo bá sọ tí bàbá mi sọ fún wa tọkọ àlè torí pé wọ́n búra pé wọ́n lọ́ọ̀lù. ما على وجه الأرض رجل أحب إلي من عمر أسيقني كالوكي كوي تمني تسيتو عمر أن مبارنا والتي فقال بابا باني أعز علي دوتو إن يلا تمفكرنا كان إن عمر زيلو دون والولد الوقت ثم ما تمو فيه أن لما ملوكا جو عمر لك sẹ́wọ̀n pé ọmọ ni àìsàn ẹ̀yin wá ń sọ lójú ọmọ yín pé ẹni tí wọ́n fẹ́ràn jù láyé nínú àwọn ọkùnrin òní ọ̀rùnmà ìwọ náà sì bímọ ọkùnrin. ọmọbìnrin rẹ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni sọ́wọ́n kó òun ti máa rí ìdìgbé ókè bàbá yìí kàn bí wàá rí àbájọ ọ̀dà àbúkọ̀lù wà. ẹ̀ ń bá lẹ́sẹ̀ mi ní pẹ́sẹ̀ ń bá kúkú ń mọ̀ràn náà ní ọba tó tètè ṣe àtúndọ̀ ọwọ́ ara ẹni la fi tún ara ẹni ṣe lọ́la ti kó o ti fi ẹnu rẹ kọ́ ó ti tètè ṣàtúnṣe ó ní ọmọ ọlẹ́mánilọ́kàn ju ọ̀rẹ́ lọ. Rúmọ̀lù ni mo fẹ́ràn jù àmọ́ ọmọ ọlẹ́mánilọ́kàn ju rúmọ̀lù lọ ọmọ ọkùnrin ọmọ obìnrin ọlẹ́mánilọ́kàn jùlọ. Ìyẹn ni pé ààyè ọ̀rẹ́ ọmọ ìyá ẹni Umar wà ṣùgbọ́n ọmọ ọmọlẹ̀ má mi lọ́kàn ju Umar lọ kọsàbò sísẹ́ nìkan kan ọba yìí Umar ni mo fẹ́ràn jù ṣùgbọ́n ọmọlẹ̀ má mi lọ́kàn ju ẹlòmíì lọ síbẹ̀ náà làwọn náà rí sáwọn ọmọ wa ìbí ní ti Imam Bukhari fẹ́ fàyọ tó fi fi àdéhìí síbí ǹjẹ́ àwọn ọmọ wa táwọn náà fẹ́ràn wọn ìdí nìyẹn tó fi sọ pé ọmọ a máa sọ ní dáhùn ọmọ a máa sọ ní dojú torí kò ní bí máa kí ebi ọmọ ọmọ rẹ bá jẹ́ pọ̀ rẹ̀ rẹ̀ lọ́mọ kó o fún tọ́rẹ̀ rẹ bá béèrè owó lásìkò tó rí kọ́mọ rẹ ní bùkátà òsígbà tọ́rẹ̀ rẹ ò ní padà pé ọ ní àrùn. bákan náà ó rí i pé tí ewu kan bá fẹ́ ṣẹlẹ̀ eléyìí tó ṣe pé àwọn ẹni tó bí ma àwọn lè jáde wọ́n máa ṣe pé wọ́n máa sọ pé bá lè kó kú tó bá lè yè kó níjọba gbà làwọn dọ̀ fún tí mo bá ní ọmọ ó rí i pé wọ́n ní lè jáde o ẹ jáde ni bàbá àlè jáde o tó bá jáde tó bá lè mí náà bí yín mo rí tí ewu bá wá kó mi lọ́mọ lọ́kọ́ ẹ ń kọjọ́ nu ojú ni mí lédè kúrú lédè kúkúrú ẹ kò ní lójó ọmọ a máa sọ̀yà dáhùn ọmọ a máa sọ̀yà dojú ẹ rí i pé gbogbo tẹ lè ṣe tẹ́lẹ̀ ẹ lè ṣe máa ọ̀ ẹ lè ṣe máa báyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ ti mọ̀ yín ládùúgbò pé tíyẹn bá wádọ̀ ẹ̀yìn tó lò fẹ́ yá five million ní ìsìn ẹ ní ronú lẹ́ẹ̀mejì tẹ́bi lọ gbé jáde ní ìsìn ẹ̀sìn láwọn ọmọ ó lò fẹ́ yá two million ní gbẹ́síà gbẹ́síà ìlè yọjú two hundred thousand lọ two million one over ten àkóso ẹ̀ tó wọ́n bá tún pẹ́ mẹ́wọ̀n yóò fún mi yọ torí àwọn ọmọ ọmọ kan wà ní sùkúù wọ́n ní kí sanwó ọ̀kan ní ìsinyìí rẹ̀ ní ìjọba àárà kọ̀ọ̀kan àárà kìíní two hundred thousand gan ọmọ kan tó ti máa ṣe àti sọ pé dáàdì dáàdì Old owó tí mo béèrè owó tí mo béèrè ẹ má two hundred náà fún ọ làwọn bá máa lọ sọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti dáhùn bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ìyá wọn torí pé tàwọn ọmọ yìí kàn mí gbàngbàngbà tutù wọ rẹ lọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilé alájà mẹ́ta mẹ́rin ni ọbẹ̀ nu ẹgbẹ́ kò lè bẹ́ tó bẹ́ tó tó kalẹ̀ sí kankan ní sẹlẹ́sẹ̀ àbíta sẹ́lẹ̀dá òní. pé ẹgbẹ́ wo látàjà kejì ẹgbẹ́ wo àrẹ́dá kan ẹ̀mẹ́jì ń para mi fáwọn ọmọ mi. kí ló dé ẹbí dódó òjò náà ní torí kẹ́nìkan ò sí tó ti máa bí ma tó máa fi ẹ̀mí rẹ̀ wéwu irú èsì máa ṣe tẹ́lẹ̀. níbi tí wọ́n bá sọ pé ẹ ní àdúgbò wọ́n jiyàn gbé ẹ̀yin ìsìlẹ̀ máa kọ́kọ́ dé mọ́síláṣí ládùúgbò wọ́n ti máa ń kéde wọ́n ti ń kéde pé tọ̀ kíkanukó kí sára ọ àwọn ajínigbé ti pọ̀ ládùúgbò ẹ̀yin tẹ̀ máa lọ sí mọ́síláṣí ẹ̀yin tẹ̀ pèsè lẹ́ẹ̀ nìjẹ́ pọnmi sínú àwọn àgé ẹ̀yin náà má jáde until after six sọ láti dáàbì gbàgbé pa parí ní after five wọ́n á ní àmọ́ ipò jo nìyí láti gbàgbé àti kọ́kọ́ kó dádúgbò yìí bẹ́ẹ̀ ni a máa tòmí lójú báyìí torí pé kí ni ọmọkúnlé ṣé kí wọ́n para mi fáwọn ọmọ ẹ̀yin ò ṣe jáde ẹ wá gba kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí ẹ̀yin máa jáde. Ah, sọ ilé ìtumọ̀ sí pé téèyàn ti ń bí ọmọ a máa sọ̀yàn dojú ọmọ a máa sọ̀yàn dáhùn. ó wá nínú ẹgbàá wá mi wípé ibùnú abi Ya'qub òun lọ sọ fún wa ó gbà wá látọ̀dọ̀ ibùnú abi Nu'm qal kuntu shahidan kuntu shahidan ibn Umar mo wà lọ́dọ̀ ibn Umar. إذ سأله رجل عن دم البعوضة نقاتا نكابيلير نكا جاء إفان ǹjẹ́ tí ẹ̀jẹ̀ ẹ̀fọn tó bá yí ni lára báwo? ìbéèrè kan bí Ibn Umar ọ̀kọ́l Ibn Umar bá ní mímàn àn ibo nìwọ́ ti wá láti inú àwọn ata nìwọ́ ti wá ọ̀kọ́l. تغني من أهل العراق أبنى وراء عراق نمي فقال ابن عمر باني انظروا إلى هذا وولي <laughs> يسألني عن دم البعوضة انظري نكوى الجيفة لوامي تجمن يا أبي سلمي وقد قتلوا ابن النبي صلى الله عليه وآله وسلم نوى عراق راه واسي كوكو مع النبي تي ẹnu yín ó yẹ kó gba ìbéèrè rádaràda báyìí lẹ́yìn tẹ́ ẹ fọ́ máa nábì lẹ́yìn tẹ́ ẹ fọ́ máa nábì ọ̀làjẹ̀jọ́ máa lómi àtàn bó wọn ti fọ́ máa nábì ìyẹn ni kí wọ́n pa ọmọ ọmọ ànábì Al-Husayn ibn Ali. سمعت النبي صلى الله عليه وآله وسلم يقول هما ريحان في الدنيا ànábì ni àwọn méjèèjì o àwọn náà ni rayihaniya àwọn náà ni ìtutù ojú mi méjì nílé ayé ń bì alhassan àti alhussein. ìdókà sí imaamu bukhari tó fi gbé ẹgbà wá ìjáde ń bí wọn náà ní láti sọ àyè tó máa máa wà sóbì àyè tó máa máa wà sóbì wípé ìtútù ojú wa làwọn ọmọ wa ìyẹn ni pé ìdùnnú wa làwọn ọmọ wa ẹni tó bá ti bímọ yọ máa tún máa nǹkan tí ó wá ń bí ẹni tí kò tí ì lọ́mọ tí kò tí ì ìtumọ̀ yẹn kò ní yé ilé ayé tí ó wà ń kí ni bàbàrà tó wà nù rẹ̀ kò sí nǹkan kan nù rẹ̀ náà ju nǹkan tẹ̀ ń rí lọ ibikíbi tó bá lọ láyé bó ṣe rí náà lórí ilé ọ̀nà mọ́tò èèyàn lọ́kùnrin lóbìnrin máa ń jẹ máa mu ọkùnrin súnmọ́ obìnrin obìnrin súnmọ́ ọkùnrin gbogbo ayé ìlànà wọn lówó wọn lówó gbogbo ayé ìlànà kí ni ìdùnnú rẹ ìdùnnú tó wà nù ayé ó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ tẹ bá bí pàápàá jùlọ táwọn ọmọ bá ń dáadáa dáadáa táwọn máa ń ṣe ìdùnnú ti yẹn ìdùnnú kan ni tó yàtọ̀ sí gbogbo ìdùnnú mọ̀kọ́lé mọ̀ràmọ́tò mọ̀kọ́lé mọ̀káàtì mọ̀lówó ìdùnnú pé mo bímọ ọkọ̀ dàrí ìtutù ojú ni tọ́jú tó bá ní dààmú tó ní gbogbo ẹ̀ tó bá ronú kápá ah, èmi mo lọ́mọ yìí èmi mo bímọ yìí ọmọ tí ń ṣe dáadáa yìí èmi mo bí ìdùnnú ńlá òdèṣì torí ẹ̀ abẹ́ Allah azza wa jalla báwọn ẹni tó ní pàdú tí ò tí ì bí ma olúwa dákun fún ọlọ́mọ alálùbáríkà àwọn ẹni tó ti bí ya Rabbana dákun má lu ọmọ wọn pa mọ́ wọn lọ́wọ́ olúwa ẹlẹ́dàá dákun gbàdúrà ìsọkùnrin ni ìsọbìnrin ni tí wọ́n ń rawọ́ ra ẹsẹ̀ ẹ̀bẹ̀ sí Allah pé káwọn náà jọ lọ́mọ olúwa fáwọn náà lọ́mọ alálùbáríkà. tó ìbéèrè sáà ṣe kì í ṣe pé Ibn ọmọ dáhùn rẹ̀ lọ́wọ́ ayẹra ní sọ̀kan mi olùmọ̀ńlá ní Ibn Umar. ṣùgbọ́n nǹkan tí òun tọ́ka sí ni pé ọ̀tọ́ ká fi ẹ̀sẹ̀ sílẹ̀ ká máa palàpalàpà. kí lẹ rí ṣe tí kí wọ́n má ṣe púpọ̀ ọmọ ànábì lọ́dọ̀ yín tó fi wá di pé wọ́n pa Al-Hussein nílùú yín ẹ̀yin tó yẹ kẹ́ ẹ kọ dínà kí wọ́n tẹ̀jẹ̀ ọmọ ànábì sílẹ̀ ẹ̀ rí nǹkan kan ṣe sí i lẹ́yìn náà lọ́wọ́ ayẹ kẹ́ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ́ máa bọ̀ wá tó didi àlùmọ̀dínà ń bí ló kọ pé pé wá sì béèrè nípa ẹ̀jẹ̀ ẹ̀fọn abẹ́ẹ̀ ti ẹ̀gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ rí ọmọ ànábì dáàbòbò lọ́wọ́ ẹni ó ṣe kú pa ẹ̀ bọ̀ wá béèrè ìdájọ́ ẹ̀jẹ̀ ẹ̀fọn ẹ̀jẹ̀ ẹ̀fọn kọ́ ẹ̀jẹ̀ ẹ̀fọn yìí ìbáwí ni wọ́n ń dọ́gbọ́n ṣe fún wa. wọ́n ṣe ṣe ìbáwí torí pé á ọmọ ànábì ga o torí pé ànábì ga ga á sì ti mà wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi lé ní ànábì sallallahu alaihi wa sallam lára á ìyọ́jú onítọ̀ aburú ńlá ló sì ṣe. kò sì sẹ́nìkan táwa pè ó ní ànábì lára gbọ̀nà ẹ̀tọ́ kí ànábì ṣe tó fi ní lára gbọ̀nà ẹ̀tọ́ kò sí. ẹ dàkún kí lèèyàn lè ṣe fún ànábì tó ń pè ohun tó ń ṣe wọn ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi báwo ẹgbọ́n tó ló wá sùn. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا pẹ̀lú anidájáde àwọn ẹni tí wọ́n ní Allahu àti ìránṣẹ́ rẹ̀ lára Allahu lànà àwọn ọ̀láyé àti lọ́run ó sì ti pèsè ìyà tí kanilábùkù lẹ́dẹ̀ wọn. ṣùgbọ́n nínú àyà tó tẹ̀lé olùwàní walladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu faqad ihtamalu buhtanan wa àti pé àwọn ẹni tí wọ́n ní àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tí wọ́n ní wọ́n lára àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin tí wọ́n ní wọ́n lára láì jẹ́ pé wọ́n sẹ́ni tó lè múni ní wọ́n lára bẹ́ẹ̀. ìgbà tó ló wá ń sọ nípa wọ́n ń ṣe ìnira fún Allah wọ́n ń ṣe ìnira fún Ànábì sallallahu alaihi wasallam kò sọ pé lọ́nà tí ọ̀tọ̀ ọ̀nà owó lọ́tọ̀ kan téèyàn fi ṣe ìnira fún Ànábì kò yóò fi wá máa bú ànàbì kí ló fẹ́ sọ pé ànàbì ṣe fọ́ yóò fi wá máa náwó ìyá sànàbì sallallahu alaihi wa sallam ìmọ̀ tí gbogbo wa sì ní ipe ẹni tó bá ní ọmọ ànàbì lára ó ti ní ànàbì lára ẹni tó bá ṣàìdá sọmọ ànàbì ó ṣàìdá sànàbì sallallahu alaihi wa sallam torí pé tí ọba ti bọ ọmọ rẹ̀ lọ́kàn jẹ́ yọba ànàbì lọ́kàn torí di eléyìí ẹ̀yin ṣe púpọ̀ máa nẹ́bì alùpùsáì ẹ̀ wọ́n á ń béèrè ìdájọ́ ẹ̀jẹ̀ ẹ̀fọn ẹ̀jẹ̀ ẹ̀fọn ni kìí ṣe tẹ̀ ẹ̀fọn tó túmọ̀ sí pé ọmọ ìtutù ojú lọ́jẹ́ fòbì ìtutù ojú lọ́jẹ́ fòbì torí ẹ sọ́ra ọ̀ ẹ má fi lúlù àwọn ọmọ ilé mọ̀ ọ́ ètùtù ojú rẹ̀ náà gbà gbọ́ gbà gbọ́.

wọ́n máa fi hàn wọ́n máa rẹ láéláé. àwọn oṣù yìí apá lè èlé èlé ló máa ń bí ó pò sèwọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀tù ẹ̀rọ ẹ̀tù ẹ̀rọ ẹ̀ máa ṣàdúrà bẹ́ẹ̀ lọ́mọ òsì dá bẹ́ẹ̀ lọ́mọ òsì dá àmọ́ gbogbo agídí èlé yóò sọ ọmọdé pàǹdé yóò sọ ọmọdé ní kápá kápọ̀ kàmá ẹ̀ sì nù ẹ̀ lè sọ máa nù níta bá ti fi kọ́ ma iná lọ mọ́ máa jẹ lọ ìyàlẹ́ ti kọ́ ma sí ìyàlẹ́ ò jẹ lọ kó tó gbọ́ bí àmà ti pọ̀ tó ti di ẹ̀wú ọrùn rẹ̀ ìwà àgbàjẹ́ ò ní ṣe gbà mọ́ ẹ máa fàdúrà kún fún wa ẹ máa fà wọ́n mára ẹ máa bá wọn sọ̀rọ̀ ibẹ̀ ilé àfojúsùn kan ń gbé ma ẹ̀hàn kọ́mọ́ lè bá àrí àfikẹ́ tó fi sùúrù kọ́ ọ̀rọ̀ yẹn àtàdúrà. باب حمل الصبي على العاتق يا بلاي ابسو ابا سو هني كما بي او ما وا كما بي وليتيكا اما توبي بيليتيكا له هو لا تدعو عدي ابن ثابت قال سمعت البراء يقول رأيت النبي صلى الله عليه وسلم والحسن صلوات الله عليه على عاتقه وهو يقول اللهم وهو يقول اللهم إني أحبه فأحبه البراء بن العازب رضي الله عنهما أني مولي النبي محمد صلى الله عليه وآله وسلم ní ìgbà tí alhassan ọmọ ọmọ rẹ̀ tí ọlá allahu kó máa bá ti ń bẹ lórí èjìká rẹ̀ sànàbì gbé lórí èjìká wa huwa yaqul ànábì wa ń sọ pé allahumma inni uhibbu ìwà allah dájájú mo nífẹ̀ẹ́ sí ọmọ yìí o fa ahibba ìwọ bá nífẹ̀ẹ́ sí allahu akbar àánú ànábì wa pọ̀ gan-an. anábì wa kì í sòkú isi alaya í ṣe aláyà líle àbọ́lọ́kà líle aláyà kókó nàkí anábì o ọmọ tó ọmọ tó bi bi ni ọmọ rẹ̀ wo bi sì bí kì í o ọmọ obìnrin ọmọ ọmọ mi kùnrin mi ọmọ ọmọ mi ni èyí ni ìgbàgbọ́ àwọn lárúbáwá láyé jàhílíyà wọn ni banúna banu abanaina wa banatuna banuhunna abana'u rijali al-aba'id wọn làwọn ọmọ wa lọ́mọ wa àwọn ọmọ táwọn ọmọkùnrin wa bá bí náà ọmọ wa ni àmọ́ àwọn ọmọbìnrin wa gbogbo ọmọ táwọn bá bí àwọn ọmọ ẹni ẹlẹ́ni ní ànábì bàjẹ́ wípé ọmọ tọ́mọ wa bìnrin náà tó bí ọmọ wa ni ọjọ́ kọ wa ṣùgbọ́n ọmọ wa ni torí ta ló bí ọmọ wa náà ní ìtìsọ́ máa ń sọ fún yín láyé lónìí wípé àwọn ìbátan ànábì sallallahu alayhi wa sallam pàápàá jùlọ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n ń bẹ láyé lónìí gbọ́dọ̀ ti wá látara àwọn ọmọ ọmọ rẹ̀ bìnrin yìí èyí ti pọ́ ọmọ rẹ̀ fún nìkan lọ́dàgbà ló bímọ làwọn náà bímọ làwọn eléyìí náà tó bímọ náà bímọ títí dòní. kálá látara alḥasan alḥusain yìí náà ni àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó bá kù láyé lónìí náà láà máa pè ní àtìrántìrán ànábì. inú wọn wá ní almahdi almọ̀ntọ́bọ̀ ni ó ti wá màdí òdodo táwọn alùsùn náà sọ nípa rẹ̀ pé ó wà látara alḥasan yàtọ̀ sí màdí rán táwọn ṣíà táwọn sọ pé ó wà látara alḥusayn. torí anábì sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kọ́ mbẹ́ o àwọn ọmọ ọmọbìnrin wa àwọn ọmọ wa náà anábì fẹ́ràn àwọn ọmọ yìí ọfọ àwọn mára ó sì fi hàn wá ẹnìnàbìnrin hàdà sẹ́yìn dájúdájú ọmọ mi yá síwájú ni o ànábì tọ́ka sí alhassan ọlọ́wọ́ fi ti àtúnṣe láàrin àwọn ọkọ̀ méjì ńláńlá táwọn mùsùlùmí tó gbójú agan síra wọn bó sì ti ṣẹlẹ̀ nù. bákan náà ànábì sọ̀rọ̀ bá àlùyé sọ́dà ń ṣe sọ̀dà ó forí kalẹ̀ ó tó gbórí òkè kò gbórí òkè àwọn jàmí ìgbórí òkè ṣáájú ànábì wọn torí pàlọ́ ìṣọ̀rọ̀ máa lè sọ̀rọ̀ sọ fi fẹ́rù ọ̀bọ̀ ìwọ wò wọ́n tó ń gbórí sókè ṣáájú ìmáà pé ọlọ́run lè yí orí rẹ padà sórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹ́nbà ló wọ́n dẹ́jà rẹ̀ orí rẹ̀ yí padà ara rẹ̀ èèyàn orí orí kẹ́tẹ́kẹ́tẹ́ kálukú máwọn rẹ̀ torí ẹ̀ wọ́n yẹ gbórí sókè sáájú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lọ́jọ́ yìí ànábì pẹ́ ó tún pẹ́ ó tún pẹ́ à ah, ẹ̀rú bà wọn sàhábà ó mẹ́jọ pa ànábì tó kú àwọn kan bá gbórí òkè láti wọ kí ni ṣẹlẹ̀ gan-an rí wọ́n bá rí alhassan àbí alhussein ó jókòó lẹ́yìn ànábì bá bí ọrùn rẹ̀ ìgbà tí ànábì tó wá gbórí òkè tí wọ́n ṣe tàṣáhùdù tó ń sálámà ànábì wọn ni rí pé nǹkan kan ṣẹlẹ̀ lónìí láì ṣerú rẹ̀ tẹ́lẹ̀ pa pẹ́pẹ́pẹ́pẹ́ nítorí kalẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ó lọ́ máa mi yín ló ń jẹ gbádùn mi ni wọ́n á fẹ́ bàjẹ́ máa lọ́wọ́ kó tó di pọ́ gbádùn rẹ̀ débi tó kó ń bẹ̀ fúnra rẹ̀. Allahu akbar. tó anábì ọmọ yìí kan àwọn ọmọ ọmọ kan nínú adábìlú náà ẹ bá mi fi ọmọdé kékeré náà ẹ bá mi fi ọmọdé kékeré náà Fátímà radiyallahu anha lọ́jọ́ ya àwọn ọmọ ìtọ́jọ́ máa nẹ́bí sọ̀rọ̀ bá lù tẹ́lẹ̀ ó ní bó ṣe rí bàbá mi ti ń bọ̀ pé yóò sì pe àwọn ọmọ rẹ̀ yí báyìí mo ti sáré lọ gbé wọn pamọ́ mọ́ fẹ́ ká lọ́ọ́ pẹ́ díẹ̀ tí ọmọ kò wọn ká tó gbé wọn jáde ìyẹn ni pé àwọn ọmọ tún níyì. síbẹ̀ náà lẹ́yìn máa ṣe pẹ̀lú àwọn ọmọ ọmọ ayé gbàtí ayò sínú ọkọ̀ mọ́kò lọ́wọ́ bàbá rẹ̀ lọ́jọ́ ṣé bàbá rẹ̀ lọ́jọ́ ṣé bọ́ máa tiẹ̀ náà lọ́jọ́ ọmọ rẹ̀ bí gbogbo wọn lọ́mọ rẹ̀ gbogbo wọn lọ́mọ rẹ̀ wọn ò kàn lè jogún rẹ̀ àmọ́ ọmọ rẹ̀ ni wọ́n nítorí pé ibnul bint bintul bint ọmọ ọmọbìnrin wa ọmọkùnrin tọ́jú ọmọbìnrin ọmọ ọmọbìnrin wa ọmọbìnrin tọ́jú ọmọ wa lóbìnrin wọn lè jogún wa nínú òfin bá ìsìn pín ogún a sọ pé àwọn mẹ̀ǹbẹ́wẹ̀l arham nínú àwọn àbídà wa pọ̀ sí kì í jogún làwọn. àmẹ́wá wò ibnul ibn benitul ibn ọmọkùnrin tọmọkùnrin wá bí ọlẹ́tọ̀ láti jogún wa ọmọbìnrin tọmọkùnrin wá bí ọlẹ́tọ̀ láti jogún wa àmọ́ pẹ̀lú àwọn májẹ̀mú àmọ́ náà àjọ jogún lọ́wọ́ àmọ́ àwọn tó jẹ́ pé obìnrin ló wà láàrin wọn ti wà ebùnà lùbẹ́ǹtì bẹ́ǹtì lùbẹ́ǹtì wọn ní jogun wa torófin bá ń sẹ́ń pé ogun sọ wípé olùwàrẹ̀dẹ́n àdìlà ilẹ̀ nàìjí ti bí wà sẹ́fọ̀kẹ̀lì ọ̀ǹtà làyẹ̀rẹ̀ ilẹ̀ lọ́wọ́ tó lè lọ. gbogbo jogúnjogún tó ṣe pé ọkùnrin kọ́ ló gbé dọ́dọ̀ ẹni tó fẹ́ jogún ẹ̀ obìnrin ló gbé débẹ̀ wọ́n ní wọ́n ní jogún. àyàfi àwọn ọmọ ìyá wa lóbìnrin yẹn ni pé màmá kan náà lọ́jọ́ bí wa kìí ṣe bàbá kan náà àwọn eléyìí tàjọ jẹ́ brothers and sisters wọ́n lẹ́tọ̀ọ́ láti jogún wa àmọ́ náà pẹ̀lú májàmú tó ráwọn èèyàn tó lè gbé wọn ṣubú pọ̀ tọ́ àyàfi àwọn eléyìí nìkan ní ti sábà sọ pé bàbá màmá wa a kú Baba mama la fi táyé bàbá wọ̀ sí bàbá bàbá wọ̀ sí àmọ́ baba mama wa wà bàbá màmá wa onídégún kọ́bọ̀ nítorí pé kí ni obìnrin ló gbé wọn dọ́dọ̀ wa baba mama. Mama yẹn tó bí wa ló líǹkì wa pọ̀ mọ́ bàbá tiwọn ìgbà tó ti jẹ́ pé màmá wa lọ pa wọ́n pọ̀ mọ́ wa wọ́n ní jogún à ń pè wọ́n ní jẹ́bùtọ̀n fásitì bàbá bàbá kí bàbá. bàbá kò ní jogún nítorí pé màmá wa ló bí kìí sọ̀rọ̀ ló bí bàbá wa ìgbà tí ò jogún tiwa yóò jogún àwọn míì o lẹ́mọ̀ kó náà lọ́mọkùnrin tí ọmọ jẹ́ bàbá bàbá báwọn máa tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó lè báyìí wa àwọn ọmọ yín ẹ máa bá wọn ṣeré ẹ máa gbé wọn ìwọ ní gbọ́mọ òní gbọ́mọ ọmọ ọmọjú ẹ tọmọ bá ti wá rí ọ ọmọ òní fẹ́ kó gbé òun. àmọ́ tó bá ti rí ìyá rẹ̀ yóò ti máa rẹ́rìn yóò ti máa yọ ọmọ ìyá rẹ̀ ọ̀wọ́n bínú oníyàyá ni ṣé ọmọ sọ pé òun fẹ́ ya yàyá wọn náà tọ́ di yàbá ìgbà tí wọ́n kì gbé ọmọ ẹ ẹni tí máa ń gbọ́ ọmọ ẹ tóbi ọba sọ pé àgbàlagbà wọ́n o lè gbọ́mọ ọgbọ́mọ rẹ wọ́n gbọ́mọ sékè sọmatì sékè tó lè gbọ́mọ lọ́fún sẹ́jú ńgbà tó máa ń sunkún tí ọlọ́pàá tẹ̀ fọ́mọ ọmọ mójú ẹ torí ẹ ọkàn bímọ lásán ò láàánú ọmọ ẹ̀rí pé bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí ọmọ ànábì sallallahu alaihi wasallam nígbà tí Zainab tó ránṣẹ́ pé ànábì sallallahu alaihi wasallam pé kànábì ọmọ òun kan pọ̀ káàkú lọ́wọ́. tó òun wá ń ma pé à bàtà pé ànábì ni bàbá òun bẹ́ẹ̀ làárò ó yẹ kànábì tó bá wá pẹ̀lú pọ́mọ yìí pọ̀ káàkú lọ́wọ́ ó yẹ kànábì àkàn tó bá ṣe tọmọ yóò fi ní a ti ànábì ẹni tí wọ́n rán pé lọ sọ fún ọmọ mi pé tí olúwa bá fẹ́ gbẹ̀mí kan yóò gbà ní o kọ́ ọmọ mi ó ṣe sùúrù kọ́ ọmọ fún ọlọ́wà. gbàdá ti sẹ́ fún lànà dáadáa mo búra bàbá mi gbọ́dọ̀ wà. ọmọ rẹ ni bẹ́ẹ̀ ni nínú ọwọ́ tiẹ̀ náà lórí rẹ ó náà ní kíkọ́ dá lóhùn. pàtó pè ọ́ anáàlú àlọ́ ọ amápá kan náà ọ̀sàhábà lọ. bàtà nígbà wa ti bẹ̀ bí ó ti ṣe ránàbí tẹ̀ ránàbí lọ́ba gbọmọ fánàbí ọmọ nù wa ń wọ ọmọ bẹ́ẹ̀ ni rẹ̀ ṣe ń jáde wa ń jáde lójú ẹ̀ ẹnìkan sọ fánàbí ah, báwo ìkẹ́ni fẹ́ bímọ gbàgbọ́ àwọn ọmọ bí àwọn ọmọ rẹ̀ ẹ sì rí fún àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam tábí màyí gbogbo wọn náà obìnrin ni wọn a gbọ́ pọ́ ọmọkùnrin ànábì kan wà tó dàgbà débi kọ́ fẹ́yàwó bímọ ṣùgbọ́n àwọn ọmọbìnrin rẹ̀ àríkọ́ pímọ àríṣáínà tó ń bímọ táwọn ọmọ wọn tó ń sì jẹ́ wípé àwọn náà sáyé dìgbà kan àwọn ọmọ tìyín náà ń àwọn ọmọ tí wọn tó bá bí ẹ máa yà á ẹ má yà ọmọ yín náà làwọn ọmọ wọn torí pé ìtumọ̀ pọ́ máa ti náà dènà iná ni pé mọ̀lẹ́bí yóò ní parun tó ọmọ náà ó dá sí kí mọ̀lẹ́bí yóò má parun tó ìwọ bàbá àgbà lọ wá fẹ́ ráwọn ọmọ ọmọ rẹ ọ̀gbá rẹ bọ́ bá lọ sí tí wọ́n ní rọ́ọ̀gùn lò fọ́ kí ló ń sẹ́yìn bàbá mọ́ bínú àwọn ọmọ mi ogun wọn bá lò fún chloroquine àbí nibaquine ó túmọ̀ sí pọ̀ gbádùn tí nǹkan ní bá di méjì àìbínú sí àwọn ọmọ àwọ̀rọ̀ fẹ́ràn wọn bẹ́ẹ̀ náà nàbì sọ̀rọ̀ bá a lè sẹ́lẹ̀ anábì tí máa ń gbé ọmọ lọ́dẹ bí wọ́n tọ̀ sí la òní ti torí rẹ̀ bínú kó wọ́n gbọ́ ọmọ lọ́mọ tó eléyìí ẹ̀kọ́ ńlá yìí lẹ́yìn eléyìí ẹni Imam al-Bukhari oníbàábò al-waladu qurratul ayn àwọn ọmọ ìtutù ojú ni wọ́n jẹ́ o. ẹgbẹ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Abdulrahman ibn Jubair ibn Nufayr látọ̀dọ̀ bàbá rẹ̀. ó ní jalasna ila al-Miqdad ibn al-Aswad yawman. lọ́dọ̀ al-Miqdad ibn lọ́jọ́ kan. فمر به رجل رقم كما قلت لك فقال طوبى لهاتين العينين اللتين رأتا رسول الله صلى الله عليه وسلم أريري فأني جوا رقمي لجيج يعني كأني جوا المقداد ابن الأسود رضي الله عنه rere oríire fún ẹyinjú rẹ̀ méjèèjì ẹyinjú méjèèjì tó fi rí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bẹ́ẹ̀ náà làwa náà máa wí nígbà tá a bá ráwọn ẹni tó rá ànábì tó bá jẹ́ pa wà láyé ẹni tó rá ànábì rí wà láyé àwọn wá jẹ́ tabi'un àwọn máa jowú wọn ẹ̀yin sórí ire tó ẹ̀yin tẹ̀ fẹ́ fi ẹyin jó yín. تاشيري النبي محمد صلى الله عليه وسلم والله لوجدنا أن رأينا ما رأيت والله أفي الله براك أوه وانا وكانوا توتي ليلي وشهدنا ما شهد أنا وان بيتي وانا وان تستغضب أرتاصي مبينه المقداد ابن الأسود أبينه lọ́wọ́ pé ìwọ wọn bá sọ̀rọ̀ ẹ̀ fún ọkùnrin yẹn ọkùnrin lẹ́ ń bá sọ̀rọ̀ rárá ọ̀rọ̀ tó ń sọ òbí nínú lọ́jà ẹ̀ẹ́dù àjò eléyìí bẹ̀rẹ̀ sí ní yà mí lẹ́nu. máa kọ̀ọ̀lẹ̀ ilà xeyrọ̀ owó ìkàkà ju rere lọ ó ànábì ó wà ànábì kí á ní bí ọ́nú. ثم أقبل عليه فقال بينني المقداد بن الأسود فواق بصق يوني ما يحمل الرجل على أن يتمنى محضرا طيبه الله عنه كني ما موية تيما في مكان كوكو موالي بتولو تجيو واي ibito riri ibito deri kini ma mu ya so ipe owu mi لا to mo wa be na ya deri na tó ṣe pé kọ́ mà lọ́wọ́ ṣàhídọ̀ tó lọ́wọ́ bá ní kí wọn náà wà ń bẹ́ẹ̀ ń gbà wọn kó Abu Lahab ọ̀jáde nù wọn wọn bá nàbì ayé Abu Jahl ọ̀jáde nínú wọn wọn bá nàbì ayé Abdullah ibùnú ibùnú àwọn ayé ọwọ́ irú báwo lọ̀rọ̀ أخوكما والله لقد حضرت رسول الله صلى الله لقد حضر رسول الله صلى الله عليه وسلم أقوام كبهم الله على مناخرهم في جهنم يوفي الله برا أو إن كما بانا في لاين تزكى الله تعالى سننا با أو قاياوا وهو أنا طبعا تتوقع عند القيامة لم يجيبوه wọn dá nàbí lọ́n wọn lẹ́mú yẹn sọ́dọ̀ kó wọn gbọ́rọ̀ rẹ̀ sódodo àwọn aláta ahmadu wọn lọ́wọ́ àjọ ọdẹ kí ló dé tẹ̀yàn ní dúpẹ́ fún ọlọ́ ọba tó ga tó gbangba إذ أخرجكم إذ أخركم إذ أخرجكم لا تعرفون إلا ربكم nígbà tó lu amúyí máa bẹ ẹ mọ kankan àyàfolúwa yín ẹ̀yin ọmọ aláàtà ẹ má ọ̀zá ẹ má manáàtà gbogbo sàtáwọn èèyàn ti ń gbà wọn ẹ mọ ìdìde tẹ́ dìde ìsìláàmù lẹ́sẹ̀ ilẹ̀ ní dúpẹ́ sí ilẹ̀ ní dúpẹ́ sí dàbí ìwà náà ni wọ́n sọ pé ńgbà táwọn bàbá yín àwọn bàbá yín àgbà lọ́hùn tó ń bá àwọn eléégún jà tó ń bá àwọn olóró jà ó ti lọ jẹ́ pé gbà náà lèèyàn wáyé ẹ̀rẹ́ gbọ́rọ̀ bàbá báyìí yẹn tọ̀sọ̀ fún wọn bọ́ lóró jà wọn bẹ́lẹ̀ egun jà àwọn náà iṣẹ́ awo ni wọ́n fi ń bá wọn jà wọ́n wọ́n fi sògùn òfò yẹn wọ́n akẹ́kọ̀ọ́ àwọn tàbátì àdásí tọ́ba lọ kú ń bà ń kírun kú ò lọ mà tó gbádà ánámà tààrà ìwà adé nígbà tí gbogbo yẹn pariwo al-kitabu wa sunnah al-kitabu wa sunnah al-Qur'an àti sunnah wọ́n á ní ìgbà àkọ́kọ́ ló wù ọ́ pé kọ́ wájú lọ wá wá gbà yẹn tó jẹ́ pé ìwọ gan alára aláwo pa ṣe ọ́ àmọ́ parọ́ pé mùsùlùmí ni ọ́ kú lórí bẹ́ẹ̀ olúwa mú ọ wá nígbà tó dáa jù torí ẹ̀ láti máa ń sọ pé pé à ábà mọ́ wá ìgbà tó torí pé wá lọ́jọ́ ìtumọ̀ sí wípé mọ́bẹ̀ẹ́nu àtẹ́lùgbà tó kí ló dé sẹ́yìn ò ní dúpẹ́ fún Allah kápẹ́ dídé tẹ́ ẹ máa ń kankan ju Allah ọ̀hún lọ. وتصدقون بما جاء به نبيكم صلى الله عليه وسلم ẹtún jẹni tí ń gba sànàbì mú wa ẹgbà sódodo ẹ máa ń kankan ju aláwọ lọ ẹ ń sìn ẹtún ń pe ọ̀rọ̀ anábì lódodo ọkọọdún kò fi tún mọlùbàlà لقد بعث النبي صلى الله عليه وسلم على أشد حال بعث عليها نبي قط وفي الله فرقي أوليك وقلوا أتسبان بدنيا النبي أني كتب بلوجو nínú àwọn ipò tó le jù tó lọ àfigbá nàbì mí dìde tànàbì wà ló le jù ti fataratin wa jahiliya ní àkókò tí ń bẹ láàrin ànábì kan sànábì kan tó sì jẹ pé àìmọ̀kan ìṣe ayé dúdú ọkọ ń bẹ ما يرون أن دينا أفضل من عبادة الاوثان إذا هو كتو سفك صلى لا تكاو ما بقي كاو ما فجاء بفرقان أنا جوام أولو أولو سقية أولو سيكية أمها هي القرآن فرق بين الحق والباطل وفي سيئة لا بعده وفرق به بين الوالد وولده ó tún fi ṣe ìpínyà láàrin bàbá àtọmọ bẹ́ẹ̀ ni látàrí islam rí bàbá àtọmọ dọ̀tà bàbá gba islam ọmọ gba islam ọmọ gba islam bàbá ò gba islam síbẹ̀ rí tó ṣẹlẹ̀ láàrin abubakar àtọmọ rẹ̀ abdulrahman radiyallahu anhuma nígbà tó ọmọ yẹn ò sì gba islam ní ogun badar tí bàbá ń wọ́ ọmọ ká tọmọ náà wá bàbá ká ọmọ tẹ̀lé àwọn kèfèrí wa abubakar tẹ̀lé ànábì wa bàbá wa ń wá ayé tó tó ń bá rí kóun tètè pa ọmọ náà ń wá pé tó ń bá rí òun pa torí pé bàbá gbàgbọ́ ọmọ gbàgbọ́ lẹ́yìn tí ọmọ wa padà gba Islam Abubakar wa ń sọ fún pé ah ìrìn ọlọ́jọ́ ogun bá dàrú nígbà tí pọ́ dànù lọ́mọ bá sọ pé mi mà rí yín mo rí yín ó ní à ó sì ta mí lórí ogún pè mí nì ó ní àánú yín tó ṣe mí ìtọ́sìn ìgbẹ́kọ̀jẹ́ pé ìgbìmọ̀ pa ọba ti sọ pé mi káwọ̀ náà àwọn méjèèjì ta ni ó yàwọ́ jù ẹ̀wọ̀ ìmánì subhanallah torí ẹ̀ dáná bí sallallahu alaihi wasallam wa ó ya bàbá àtọmọ hatta in kana ar-rajul la yara walidahu aw waladahu aw akhahu kafiran débi kéèyàn yóò máa wo bàbá rẹ̀ àbọ̀mọ rẹ̀ àbọ̀mọ ya rẹ̀ pékèké ni wọn nítorí pé òun ti jẹ́ mùsùlùmí àwọn ọgbà islam bẹ́ẹ̀ ló rí ní bẹ̀rẹ̀ islam. وقد فتح الله قفل قلبه lẹ́yìn ìgbà tó lóa ti sí àgádágodo ọkàn rẹ̀ bil iman pẹ̀lú ìgbàgbọ́ òdodo ويعلم أنه إن خلق إن هلك دخل النار tó sì ti mọ̀ pé àwọn ẹni tí ń ṣe kẹfẹ́rìn tó bá fi lè kú iná ni wọ́n wọ̀. فلا تقر عينه وهو يعلم أن حبيبه في النار nígbà tó ṣe yí pé ojú rẹ̀ kò ní jẹ́ tó tutù nígbà tó bá mọ̀ pé àwọn tó nífẹ̀ẹ́ sí iná ni wọ́n wọ̀ ọmọ kọ́ máa rí ọ̀wọ́ náà ọmọ kí bàbá rí ọ̀wọ́ náà ọmọ kọ́ máa yá rí ọ̀wọ́ náà ìdùnnú náà dà wà á nà ha lillati qala Allahu azza wa jalla walladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun oní eléyìí jẹ́ ìtumọ̀ ayé àwọn ẹni tí ń sọ ìpè wọlúwa fún wa ọ̀ láti inú àwọn ọkọ àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ wa ìtutù ojú wọn àlè jẹ́ tutù ojú àbí táwọn náà bá gba Islam eléyìí túmọ̀ sí wípé ọmọ ó máa ń jẹ́ ìtutù ojú fún àwọn ẹni tí wọ́n bí lópin ìgbà tí bá ń ṣe àtirọ́rùn wọ̀ lọ́nà tó yẹ pé tó bá kú láyé àlùjánnà ni ọ̀wọ̀ ìtutù ojú ni ọ̀jẹ̀ fáwọn òbí rẹ̀ ìtutù ojú dà nígbà tí wọ́n bá wà lùjánà tọmọ rẹ wà nùnà ìtutù ojú dà tí wọ́n bá wà lùjánà tí bàbá rẹ wà nùnà kò sí tutù ojú tóní tó wà lùjánà tọmọ ìyá rẹ wà náà nítorí pé yóò ronú kàn wá wípé báwo ni tí wọ́n ti jẹ́ tí wọ́n fi wọ̀ náà eléyìí túmọ̀ sí wípé ìtutù ojú tó máa jẹ́ ni ó ní ìtumọ̀ yóò sì jẹ́ ìtutù ojú jálẹ̀ tọmọ bá ṣe Islam tó tẹ̀lé kanabọ̀ Muhammad sallallahu alaihi wasallam táwa àtòhún tá a láǹfààní àti wàlùjẹ́nà. باب من دعا لصاحبه أن أكثر ماله وولده wọ́n ní abala yìí ọjọ́ tani tí ó ṣàdúrà fún ẹni rẹ̀ pé wọ olúwa jẹ́ kí dúkìá rẹ̀ pọ̀ jẹ́ kí ọmọ rẹ̀ pọ̀ jẹ́ kí dúkìá rẹ̀ pọ̀ jẹ́ kí ọmọ rẹ̀ pọ̀. Suleiman ibn al-Mughira wọ́n gba ìgbà wa látọ̀dọ̀ Thabit látọ̀dọ̀ Anas rọbì radiyallahu anhu qala دخلت على النبي صلى الله عليه وسلم يوما ما ولي لغا نبي لغا wa ma huwa illa ana wa ummi òṣìṣẹ́ nìkan lọ́dọ̀ ànábì ju èmi àti màmá mi wa ummu haram khalati àti ummu haram tọ́jú ọmọ ẹ̀yà màmá mi ìyẹn ni pé àwa mẹ́ta láwa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam idakhala alaina ànábì lọ́ba wọlé wa bá wa wa qala lana ànábì wa sọ fún ala usalli bikum ẹ̀yà àjẹkẹ́ ṣe sọ̀láàtì fún yín bí. wàdáàkẹ́ fi ghayri waqti salati ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣẹlẹ̀ lásìkò tí è ṣe àsìkò sọ̀láàtì ọ̀ràn yẹn kankan ìyẹn ni pé sọ̀láàtì náfìlà ni ṣé ẹ̀yà àjẹkẹ́ ṣe sọ̀láàtì fún yín eléyìí bẹ́ẹ̀ àwọn ẹ̀rí táwọn lò máa ń lò lórí pé a lè ṣe sọ̀láàtì náfìlà náà máa lẹ́ẹ̀kan láàrin. فقال رجل من القوم ẹnìkan náà ló wá wà nínú àwọn tí Anas ń bá sọrọ wọ́n sọ pé fa náà ja'ala Anas minhu níbo la Ànábì fi Anas sí níbo la Ànábì fi Anas sí mama pé Anas àti màmá Anas àti ọmọ àyà màmá tó obìnrin obìnrin méjì ọkùnrin kan ni wọ́n fẹ́ẹ́ ti sọ láti pẹ̀lú Ànábì níbo ni dúró. ó ló fi ánàsì sí ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún ni wọ́n fi ánàsì sí tó ń masọ́lá bínà lẹ́yìn náà lọ́wọ́ ti sọ láti fún wa ánàsì wà lọ́wọ́ ọ̀tún àwọn obìnrin méjèèjì wà lẹ́yìn. tó ń ma dáa lẹ́nu lẹ́yìn rẹ̀ lànà ló wá sàdúrà fún wa ẹ̀hìnlẹ́lẹ́bẹ̀yì àwọn ará ilé wa àwọn ará ilé ánàsì yìí sọ àwọn ará ilé ànábìọ̀ ní kó xeyìrín. من خير الدنيا والآخرة أترى بقول فوا لوري آيات القيامة فقالت أمي ماما مواصيك يا رسول الله إلى النبي خويدمك أما دارك كريم ادعو الله له سادواف سادواف معنا فدعا لي بكل خير أنا جوا سادوا بقول كان في آخر دعائه نيك بعد أدواره هو عم بيتي أن قال النبي صلى الله عليه وسلم اللهم أكثر ماله سوى الله ديك يقول يقوم وولده ديك هو مال يقوم وبارك له kó o sì fẹ́ ìbùkún fún un. àdúrà yìí ó jẹ́ àdúrà ńlá tánàbí sallallahu alaihi wasallam tán tọrọ fún Anas radiyallahu anhu. wá nínú ẹgbà wá mi pé fún wa nù síra yìí náà pànàbí sallallahu alaihi nígbà tí màmá tí wọ́n tọrọ pé kànàbí ó ṣàdúrà fún Anas Ànábì tọrọ nǹkan mẹ́rin fún Anas Anas wá sọ pé mo ti rí mẹ́ta mo ń retí ẹlẹ́kẹ̀ẹ́ni Ànábì fún kẹ́mi rẹ̀ ogun ó sì tún ṣàdúrà fún owó ó pé káwọn ó tún wá ṣàdúrà fún pé kó rí àforíjì lọ́dọ̀ Allah. Kánà sọ pé mo ti rí mẹ́ta ẹlẹ́gbẹ̀rin ni mo retí báyìí. Ìyẹn ni kẹ́mi mi ti gùn, dúkìá mi ti pọ̀, ọmọ mi ti pọ̀, àforíjì ni mo retí báyìí. Ẹ̀mí rẹ̀ gùn lórí kí Kánà ti sọ pé ojú a máa tì mí tí wọ́n bá yọ sáwọn Nítorí gbogbo àwọn tá jẹ́ rọ̀ àtàwọn tó kéré sí wa àtàwọn tó tó kéré sáwọn ilé àtàwọn tó tó kéré sáwọn ilé gbogbo wọn ti kú. èmi nìkan ni mo á sẹ́kù láàrin gbogbo èèyàn àti sẹ́mi bá tún kù tó gùn pọ̀ <laughs> kò ní rọrùn fẹ́lẹ́ mi gígùn láti tún ráyé ṣe ní rọrùn. ọmọ wo àwọn tí ó jẹ́ pé ẹjọ́ lògbà gbogbo wọn kò pẹ́ nìkan mọ́ ti kú àwọn tó tún kọ́ wọlé wọn gbogbo wọn ti kú kò sẹ́ni tó kọ́ àfiwọ́. kọjá ìwọ gan alára gbogbo ọmọ tó bá ló bí gbogbo ọ tó ti kú bọ́ọ̀lù tó abẹ́rẹ́ èyí ọba máa ń pẹ́ àmọ̀nà ọ̀run lọ tẹ́tẹ́ jayé àwọn ọmọ ní torí wọ́n ti wọ́pọ̀ kó kú òkú ni ojú máa tì mí tí wọ́n bá yọ sáwọn èèyàn ó ní mo ti gbé ọgọ́rùn-ún lé báyìí sí i. yẹ́nì kí àwọn anẹ́rìsọ bá àìsàn náà bẹ̀rẹ̀ náà ọbẹ̀ àwọn ọ̀kọ́kọ́ máa rẹ̀ ọ̀pọ̀ ó ní mo ti sin ọmọ tó ti lé ní hundred tí wọ́n ti kú. Allahu Akbar nígbà tí àmì gùn àwọn ọmọ rẹ̀ tó ti kú ó ní wọ́n ti lé ní hundred. ó ní ti owó ó ní èso tí máa so lẹ́ẹ̀kan lọ́dún èmi máa so lẹ́ẹ̀mejì. bí gidẹ́bínú ètí máa so fáwọn èèyàn lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀mejì tèmi máa so ọlẹ́lẹ́kẹrin ni mo retí àforíjì àdúrà nàbì sallallahu alaihi wasallam kò àdúrà gbogbo àwọn akóróntù àpẹẹrẹ téèyàn níyà rere ìyá Anas tí wọn máa sọ kọrọ onílé ibi tó bá sọ ó ti lọ́wọ́ ṣe sọ láti fún wa. ìyá yìí ti rí i pé àǹfààní nì níbi tí a náà ti ṣe ọmọ ọ̀dọ̀ bá náà fi gbowó oṣù owó oṣù kí lọ́ba ikọ́ gbà lọ́dọ̀ àná sọ̀rọ̀ láàrin sọ oríire ni dáná mi bá ń bẹ láyé gbogbo aláṣọ ọmọ ọ̀dọ̀ bá náà sọ̀rọ̀ láàrin sọ torí rẹ̀ ọlá ńlá ni anasi ní nípa pé ọjọ́ ọmọ ọ̀dọ̀ bá náà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ àwọn ìyá dáadáa nu yóò ní sínú kékeré ni ọdún ń ṣiṣẹ́ fún ni èló ló fún ọkọ́dún mẹ́wàá. ìyá wa ní ọmọ ọ̀dọ̀ rẹ kékeré yìí Anas ibn Malik ẹ̀ wá ṣàdúrà Allahu akbar àdúrà yìí sì lórí. àpẹẹrẹ ni pé ọmọ ìyá gbọ́dọ̀ fẹ́ràn ara wọn torí pé ọmọ ìyá màmá Anas ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Haram. tọ̀ tí ọba jẹ́ pé wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn kò ní jẹ́ ìdùnnú ọmọ haram bí ọmọ àṣàdúà fọmọ àǹtí rẹ̀ bá sáré lọ ọmọ ọmọ rẹ wa. ṣùgbọ́n ọmọ yìí pé tó bá dáa fún anas dáadáa ló kárí àwọn tó bá fún ọmọ wọ́n fún màmá kò sì láti sí dáadáa tó ń tọrọ kánàbì òsè fọmọ o. àdúrà tí sì ń tọrọ pé kánàbì òsè fọmọ rẹ̀ kìí ṣe pé wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí owó ọ̀ya gbogbo iṣẹ́ tí anas ti fi kánàbì kánàbì òfun lówó oṣù kẹlà. ànábì kọjá ẹni tá a ṣiṣẹ́ fún táwọn a máa retí owó lọ́dọ̀ lówó kìnnì. èló la san fánàbì dá lórí gbogbo dáadáa tó lu àfihàn sí wa. torí ìdí ẹlẹ́yìn. àpẹẹrẹ sì wà lórí pé àwa náà tó máa lọ́dọ̀ wa kí ká ṣàdúrà fẹ́nìkan ká má kọ̀ láti ṣàdúrà fún àwọn akọ́lá gbàdúrà àwọn kan fẹ́ gbìyànjú kọ́lá lè sọ sí ọgbà àbí àwọn kan fẹ́ gbìyànjú kásàdúrà ká máa gbowó àdúrà àyìnlẹ̀ máa fi tẹ̀ sí i. ìgbà tí wọ́n ní kánàdì ó sàdúrà fún anan èló làwọn màmá ń bilẹ̀ gbowó àdúrà nì. èló làǹdàbí béèrè pé ẹgbẹ́ ti ń sàdúrà ẹ̀ka wá àdúrà àyìnlẹ̀ máa fi tẹ̀ sí i gbogbo eléyìí jù. tọ́ Anas ibn Malik radiyallahu anhu àdéhìí tó ń sàpèjúwe lọ́pẹ́ yẹn dáadáa ní àná. sàhábì tó ga torí màmá tọrọ kò pé kánàbí ọ̀sàdùà kánàbí dáadáa tó tọrọ fún kò sì túmọ̀ sí pé kí wọ́n tọrọ ànábì ọ̀tọrọ fún ànásìrí kò túmọ̀ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí lèyí tánàbì sọ̀tọ̀ hàn sí wa wá mẹ́nìkan wá nínú àwọn fún pẹ̀lú dáadáa tí ọ̀sẹ̀ tòdò ajẹ́ pé àwọn sàhábà yìí ni wọ́n máa bú bẹ́ẹ̀ ṣe bọ́ kan náà ni ànábi sàdúrà fún ọgbà abẹ́rẹ́ gbọ́rọ̀. ibẹ̀ rí Abdullah ibn Abbas radiyallahu anhuma tẹ́kọ́ ní tó ń bá sún ọ̀dọ̀ Maimuna àbúrò màmá òun tọ́jọ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń sún ànábì tó bá jí lóru wọ́n wá sáré lọ bomi fún ànábì tánàbì olóko láti sàlùwàlá láti tè mára wọn wá sí bẹ́ẹ̀ jọ kẹ́yìn náà ànábì wá sùn ànábì wá ní Allahumma faqqihhu fid-din wa'allimhu ta'wil wọlúwa tó ń lágbọ́ yé nínú ẹ̀sìn kọ́ ní ma ìtumọ̀ al-Qur'an Ibn Abbas rí bẹ́ẹ̀ àdúrà ànábì òbúkátà àti kátẹ́pẹ́lẹ́ máa ń dojúmọ́ àmọ́ àǹfààní nine nine nine nine nine nine kíni kíni àdúrà káwọn wàlá oṣù máa ń àbá sí i Allahu akbar torí ẹ ẹ̀yin náà ẹ má sa àwọn àdúrà ẹ̀yin náà mà olùwàlẹ̀gbàdúrà yẹn tí àwọn àwa lo àdúrà yẹn láti fi sókè àdúrà yẹn láti fi sàánú ẹ̀yin kan kíkó oríire ká tó kí onítọ̀hún ẹ̀yin tó fi dá fọ́mọlà kejì olúwa gbàdúrà sí lẹ́nu alihamudulilayi bẹ́ẹ̀ náà làwọn elépè olúwa náà mọ̀gbà tó ṣe pé jọ̀sẹ̀ ẹ má ṣe pé òfò ẹ má ṣe pé òfò kọ́dà kéèyàn ṣe nǹkan tó dùn wá ẹ má jẹ́ àmà ṣe pé torí pé Ànábì sallallahu alaihi a máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu kó má lọ sí kan olúwa kì í sáláì gbàdúrà ní ọ̀gá ó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa ó ràn wá lọ láti máa fà àwọn nǹkan tá à ń gbọ́ yé sí wa ó lo àwọn nǹkan tá à ń gbọ́ àti tá à ń wí ní sábàbí bá ti ṣe rí dáadáa táyé àti dáadáa tọ̀kìyàmà olú ẹlẹ́dàá kọ́sàánù wa ká tó kú kọ́sàánù wa lẹ́yìn ikú wa kó foríjì wa lọ́jọ́ ọ̀gbìn tọ̀kìyàmà subhanaka Allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أن أستغفر وأتوب الحمد لله ونكمل بعد ذلك نقاط so ìgbà àkọ́kọ́ tí a mọ̀ wá sábùjá nù al-adabul mufrad tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ náà nù wọn náà láti túmọ̀ sí yorùbá nítorí pé àǹfààní mà ọ wà fún pé kọ́ wà lárọ̀ọ́wọ́tó wa tá a máa rí kà ní gbogbo gbà títí táwọn fi dìpá àsìmá ó sì wà lárọ̀ọ́wọ́tó gbogbo ẹni tí bá ń bẹ ìjọba ìdàgbìyàwó ẹ̀rí pé ní àwọn ìmáàmù Bukhari náà ṣe ni wọ́n kọ́ kalẹ̀ àwọn arí ká lónìí. àwọn wá ronú wípé ìṣe gbogbo yẹn lọ́mọdé lágbáwá láwùjọ tiwa láfíríkà bì. wọ́n ń gbìyànjú láti kọ́ èdè lágbáwá ni ṣùgbọ́n púpọ̀ èdè lárúbáwá tán gbọ́ yìí kò sì ràn lọ́wọ́ láti gbàgbọ́ yẹn tó bá ń kà lédè lárúbáwá. ó dẹ̀ ní tó gbé èdè lárúbáwá gan-an wọ́n kata ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọba sọ parẹ́ kó o lè bá a máa báwo ni ìtumọ̀ rẹ̀ gángan rí kọ́ ọ má bàa tutù kùtù nítorí pé ńgbà tá a bá gbé tíra kan síwájú tá a sọ pé fẹ́ tu kì í ṣiṣẹ́ tó rọrùn gbogbo tíra tá a mà tí wọ́n kọ láyé yìí láti ṣàlàyé tíra tá a bá fẹ́ túmọ̀ yọ wà wájú wa káàmọ́ wa wo kí làwọn olùmọ̀ sọ nípa túmọ̀ àwọn gbólóǹkọ̀ọ̀kan nínú àwọn gbólóǹkà fẹ́ túmọ̀ yìí nítorí kó lè bàa jẹ́ pé níta kọ síbẹ̀ ó tó ọ kò ní fọ ní bùkátà àti tó máa lọ wá kí ni tó máa gbólóhùn yìí má nítorí pé gbogbo wàhálà làwa ti fi. àǹfààní wa ń bẹ̀ tó pọ̀ fún àwọn tó wà àtàwọn ẹni tí ń bọ̀ títí di dọ́gbẹ́ ìdàgbéyà. a sì máa ń pé ẹ̀mí tí bá kọ́ lẹ̀ yìí máa gùn ju tí wọ́n sọ tí wọ́n kálẹ̀ lọ. torí ẹ̀ ló ti dẹ́pà níwèé tí wọ́n kọ́ tó ti lé lẹ́gbẹ̀rún ọdún ti ń bẹ lónìí táwọn èèyàn ń sàǹfààní bẹ́ẹ̀. irú rẹ̀ náà ni al-adabul mufrad sàǹkà yìí ó ti lé lẹ́gbẹ̀rún ọdún tí al-imam bukhari ti kọ́. al òun náà kú ní two hundred and fifty six years after hijra kí á la wà lónìí fourteen forty seven. ìgbà kó ti lé ní one thousand one thousand one hundred and eighty something years ẹni tíra ìsìn wa. lọ́wọ́ ẹjọ́ pọ̀rọ̀ ìmáàmù Bukhari wọn kálẹ̀ gbogbo gẹ́gẹ́sì kan bá lò fún yóò tún máa yí padà wọ́n máa gbé síbò wọ́n tún máa gbé síbò yóò ti débi pé tó bá sọ̀rọ̀ débi ká máa kọ́rọ̀ tó jáde torí rẹ̀ ìwé pàtàkì púpọ̀ torí ẹ̀ la ṣe túmọ̀ tíra yìí sí èdè Yorùbá nítorí pé àwọn ọmọ Yorùbá alhamdulillah púpọ̀ nínú wọn mọ̀wé pàápàá jùlọ ìwé tán bá kọ léde wọn ẹ sì máa kó kò séde tàbí ti ṣàlàyé nǹkan kan tán bá kọ léde lárúbáwá tó lè yí ọmọ Yorùbá bí ká sọ léde rẹ̀ tó lè yí ọmọ Haúsá bí ká kọ léde rẹ̀ tó lè yí ọmọ Ìgbò bí ká kọ léde rẹ̀ gbogbo kálukú pẹ̀lú èdè tiẹ̀ ó pé tó máa ń bọ́ sọ̀rọ̀ léde rẹ̀ gan kápọ̀ gbọ́gbó lórí ó tún máa làákà inú kan wà tó fi máa gbé ìtumọ̀ àlọ́ jẹ̀ báyìí. kólú àti ṣètò ọmọ èèyàn torí ẹ̀ atúmọ̀tìrà ìṣèdè yorùbá ọgbà àsìkò tí ò kéré lọ́wọ́ wa láti túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe ní lọ́wọ́ tẹ́ ẹ sì rí dáadáa gbígbé iye eléyìí ti ń bẹ nínú al-adabul mufrad báyìí ó jẹ́ hadith ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́ta ó lé méjìlélógún three hundred and twenty-two hadith. Atúmọ̀ rẹ̀ séde Yorùbá, agbẹ́tùmọ̀ sẹ́gbẹ̀ gbogbo bá di títí ṣe wá. Àtúwáṣe kankan wípé gbogbo àdìsí kọ̀ọ̀kan Sheikh Al-Albani rahimahullah wọ́n ṣiṣẹ́ fún tíra yìí. Wọ́n kọ tíra méjì lórí Al-Adab al Tíra alákọ̀ọ́kọ́ wọ́n pè ní Sahihu Al-Adab al Àwọn àhàdìsí al tó wà nù tíra yìí wọn kò jọ sọ́tọ̀ wọn tún wọn kọ tíra mi wọn pè ní da'ifun al-adab al-mufrad àwọn àdìsí kọ lẹ tí ń bẹnu al-adab al-mufrad gbogbo tíra méjèèjì yẹn ó tún bẹnu sẹta sí i tọba ti kọ hadith àwọn wò kí ni Albani sọ nípa hadith yẹn gẹ́gẹ́ bí eléyìí nìkan àní sahihul isnad al-Albani sahihul isnad al ní sahih al àwọn akọ́sí ọ̀nà tó gbà wá gún régé lédè yorùbá. eléyìí ní ìsàkó pé bàáyífòl isnad al-albani ọ̀nà tó gbà wá kò lẹ́sẹ̀ nílẹ̀ ẹni tó sọ òun náà ní al-albani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wà bẹ́ẹ̀. bákan náà àdéhìí tá a máa ń túmọ̀ lọ tá a bá fura rí pé gbólóyìn tó wá nínú àdéhìí kò ní yé ẹni tí ó ń ka yìí bíi ká tún ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ ká tún ṣàlàyé nípa rẹ̀. lápèjúwe nígbà tí à ń túmọ̀ àdéhùn kan lọ lóye adébí gbólóǹkan tí wọ́n ti sọ nípa aṣọ kan tí máa ń wá láti ilẹ̀ Yemen aṣọ yẹn wọ́n pè ní marahil marahil. àtúmọ̀ hadithi bó ti ṣe wá àwa sọ nípa almarahil bàtà sọ nípa marahil àwa sọ sísàlẹ̀ àwọn aṣọ alára kan ti ilẹ̀ yemen aṣọ kan tí wọ́n máa ń dára sẹ́kẹ̀ ilẹ̀ yemen ló ti máa wá aṣàlàyé nítorí kó lè bá yí ọ tó bá sọ pé marahil kí ń jẹ́ marahil a pé Ibrahim sọ yìí pé ìyẹn ni àwọn aṣọ onílà àwọn aṣọ sísàlẹ̀ pé àwọn aṣọ kan tí wọ́n dára yìí tó fi pé ilẹ̀ yámà ló ti máa wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nǹkan mìíràn wà tó fi fáwọn olùmọ̀sálàyé ọ̀rọ̀ tí wọ́n sọ nípa rẹ̀ tá a bá kọ́ sí ìsàlẹ̀ hadith yẹn ẹni tí máa ń kà kò ní yé tó bó ti ṣe yẹ àti bó ti ṣe tán á tún ṣàlàyé sísàlẹ̀ gẹ́gẹ́ bí ibi tá a tún ti ṣàlàyé kan ní oríṣiríṣi ọ̀rọ̀ nínú àwọn olùmọ̀sọ nípa eléyìí àti pé eléyìí tó dọ́gba jù nínú àwọn ọ̀rọ̀ yìí ní pé ó lọ mọ fi bàbá mi búra àhà màdánà bí sallallahu alaihi wasallam sọ yìí pé qultu li fulani kada li fulani kada hmm. bíi kí ànábì sọ ama wa abi nà ama wa abi ama wa abi nígbà tí ànábì sọ pé dájúdájú mo fi bàbá rẹ búra oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀sán kọ ilé yìí ṣùgbọ́n ìtọ́jú ọgbà jù ní pé. yẹn ni pé mo fi bàbá mi bàbá rẹ búra ọ wà nínú ọ̀rọ̀ títí sọ rẹ̀ tó wọ́pọ̀ láàrin àwọn alárúbáwá ṣùgbọ́n kì í ṣe pé ìbúra tàbí o sọ pé wa àbí ó fi bàbá rẹ búra kì í ṣe ni gbà lé o. torí rẹ̀ tí wọ́n bá ń túmọ̀ rẹ̀ pé ànábì ní ó fi bàbá ẹnìkan búra ẹ̀gbọ́rọ̀ tó àwọn olùmọ̀sọ yìí pé wọ́n kàn máa ń lò ní wọn ọ̀bá lérò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ tíra yìí ó sáǹfààní kíkẹ́ ká ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa láti dọ́tà ti ń ka al-adabul mufrad wa yìí tá à ń ti ń lọ tá à ti ń bọ̀ tọ́jà yìí pé ààyè wá lásìkò tó yẹ ká wá àfi tá a bá ní ìjákulẹ̀ àtẹ̀sẹ̀dé àdéhìsì kọkàndínláàdọ́rùn eighty nine eighty nine nítorí náà wàá ṣe one thousand three hundred and twenty two àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tòótórí ẹ̀ tó bá níwèé yìí lọ́wọ́ ọ̀ràn ọ̀lọ́ púpọ̀. lẹ́yìn náà tíra wa yìí kò náà jáde lásìkò kan náà. وعندنا إصباح السالك في علم الفرائض على مذهب الإمام مالك أقولي نيكو أباونا تنكيبو من مذهب الإمام مالك. mi máa lè. Nítorí sì fàtà fi kọ́, òun náà ni pé láti ìgbà tá a ti kẹ́kọ̀ọ́ ní Sudan, ìní ọlọ́run ti lò wá ní sábàbí fún púpọ̀ nínú àwọn akẹgbẹ́ wa táwọn náà fẹ́ kọ́ ìmọ̀ yìí torí kó ń bẹ́ẹ̀ nùmọ̀ tó ṣòro gan tí kì í sábà yí àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́ àzọ ọjọ́ wa ṣe ní rọrùn fẹ́mi tó àti bẹ́yẹn tàṣà lẹ́ni tá a jọ wà ní yàrá akẹ́kọ̀ọ́ tí ò ní kẹ́kọ̀ọ́ yìí lọ́dọ̀ mi bẹ́ẹ̀ náà ni nígbà tá a dé Saudiya bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìgbà tí mo parí ẹ̀kọ́ dìgírì gbogbo àwọn ọmọ tó bá wá láti wá kẹ́kọ̀ọ́ ní al-Jami'atul Islamiyya ọlọ́jọ́ kan tí mo fi sílẹ̀ tí mo máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ oríṣi méjì usulu al-fiqh àti ilmu al-fara'id báwo ni usulu al-fiqh àwọn òfin tó de fiqh àti ìmọ̀ nípa bá a ṣe ń pín ogun. alhamdulillah lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo fi ń kọ́ àwọn ọmọ yìí báyìí tó ọ̀fẹ́ mẹ́sìtìrà kan tọkọ nípa ìmọ̀ bá ogun ìtàn kéléwì ìtàn sọlọ́rọ̀ ìtọ́jẹ́sìrà tó kéré ìtọ́jú tíra tó ní ńlá èyí tí wọ́n sọ ní ìmọ̀ lásán tí ò sí ìṣirò ńbẹ̀ èyí tí wọ́n sọ ní ìmọ̀ àti ìṣirò èyí tí wọ́n sọ ní ìṣirò lásán kàtà rẹ̀ létí ń kà nítorí àtúntúbọ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ sí lórí ìmọ̀ yìí látàrí pé mò ń gbé tíra yìí mò ń yẹ̀wò mò ń gbé tíra yìí mò ń yẹ̀wò mo padà wá rí i pé al-madhhabul maliki ò ní tíra kan eléyìí tó jẹ́ jáàmì àìn máàmì àìn nínú ilmi usul al ní ìwọ̀nba gbogbo tíra tí mo rí láwọn màkáàdì. tẹ́lẹ̀ ìwà mú mi pinnu pé mo fẹ́ kọ tíra kan fáwọn màlìkíyà náà. lọ́jọ́ pé yóò dà gẹ́gẹ́ bí àwọn tíra tá a rí láwọn màdáì yòókù. táwọn náà fi ṣàlàyé gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú bá a ṣe kí ogun èyí táwọn màlìkíyà ní. torí pé wọn kàn kọ tíra lásán nítòsí wà fẹ́sùn làbẹ́ kọ àwọn náà fẹ́ fi tuntun kún láìbírì torí ẹ̀ nígbà tá a rí tíra kan lẹ́yìn tó ṣe kó kún kẹ́kẹ́ bí eléyìí lọ́fà àlùmọ̀tò kọ́ mo ti wá kọ síra ó ti lé lógún ọdún láti kí n tó fi àlùmọ̀dínà sílẹ̀ tó ni mo ti kọ síra yìí tó ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ sọ pé màá gbé jáde lẹ́yìn àtúnyẹ̀wò túnyẹ̀wò túnyẹ̀wò ni màá gbé jáde nínú síra yìí àǹfààní wà ń bẹ̀ tó pọ̀ tí ò sí nínú àwọn síra fọ̀rọ̀ ẹ̀ ti màdáyé bùnmi àwọn nǹkan wà ń bí ìtọ́ ìwádìí náà lọ padà tún fi hàn mí nítorí pé àwọn màlìkíyà wọn láwọn mẹsáìlì kan wọn pè ní mẹsáìlì al-iqrar wal-inkar kò sí láwọn màláìlì mi bákan náà mẹsáìlì al-wasaya kò sí láwọn màláìlì mi bákan náà àwọn mẹsáìlì as kò sí láwọn màláìlì mi pẹ̀lú ìtumọ̀ sí pé yàtọ̀ sí pé akọ̀tìrà bá ti ń pẹ́gun ní mẹ́tàbùl máríkì tíra tí wọ́n tún ṣàkójọpọ̀ ẹ̀ńtí òsì láwọn àdá ìlú mi. tíra ẹlẹ́kẹta tí wọ́n tún jáde lásìkò kan náà àfihàn ní títù rọ̀sáìl fi àṣìkámi nàṣáìlá tẹ̀lẹ́tọ̀mọ̀à. tíra mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àmì gbogbo ẹ̀ ní ti pẹ̀lú àwọn kan tó ní ti pẹ̀lú jùmọ̀à. alákọ̀ọ́kọ́ òun ni al-'udda fi hukmi ṣé ọ̀tọ̀ kí mọ́ṣáláṣí júmọ̀ àkọ́pọ̀ nílùú kan àbí ọ̀tọ̀ eléyìí wáyé nítorí pé láti Ìbàdàn ti wà ní Jos wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn tí mọ́ṣáláṣí júmọ̀ àlè pọ̀ àbí ọ̀lẹ̀ pọ̀ lọ́fà àwọn ti kọ̀pìrà rẹ̀ sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ẹlẹ́kejì alùmọ́ọ̀rì fi hukmi ilqa'i khutbati al-jumu'ati bighayri al-lughati al-arabiyyah sọ́tọ̀ ká ṣe bẹ́ẹ̀ ti ti ti nítorí káwọn èèyàn tí wa tẹ́fẹ́ máa sọ kó tó bá fún yìí wọn àgbẹ̀dẹ̀ lárúbáwá àwọn èèyàn tó máa ń sọ ayohanas wọn máa sọ àmì ayohanas àmì àmì báwo wọn lẹ́yìn èèyàn wọn sàn áhà ẹ sì rí lọ́dọ̀ màlẹ́kì yá àwọn sọ pé dandan dandan kó tó bá gbọ́dọ̀ gbèdè lárúbáwá kódà kó ṣe pé ìmáàmù nìkan ló gbèdè lárúbáwá kódà nínú ọ̀rọ̀ kan wọ́n ní sí ìmáàmù kan ọ̀bá gbèdè lárúbáwá àmọ́ tó ṣe pé ó lè kọ́ lẹ́kọ́ kàn máa ka ó tó kì í ṣe dandan ẹni káwọn èèyàn gbọ́n ti sọ. àwa rí lọ́dọ̀ àwọn màdá ìbòmí táwọn sọpá lè sọ kó tó bà léde mi tó tó ọmọ ọ̀sẹ̀lámì rọ̀sọ́lé ìlàbẹ̀rẹ̀ sáyẹn kọ́wẹ́ èyí ò bẹ́ yẹ ẹ náà. tó atọ́wọ́n padà rí nígbà tí ìwádìí lọ síwájú wípé àwọn mẹ́jùmáwò ìfẹ́k tí àwọn olùmọ̀ máa ń ṣe pàdé láti sọ nípa àwọn nǹkan tuntun tuntun tí ń bẹ láyé níta ni tí wọn náà kò lé lórí ni pé a lè ṣe kótóbà báwọn èèyàn sì ṣe lárúbáwá lédè tí wọn gbọ́ torí kí la gbà lérò pẹ̀lú kótóbà gan. lágbà lérò nípa afẹ́ bá wọn sọ̀rọ̀ afẹ́ pàkíyèsí wọn lọ sí di kí lẹ́yìn ṣe tó da ẹ̀tẹ̀ pẹ̀lẹ́ ma kí lẹ́yìn ṣe tí ọ̀dẹ̀ pàṣì káàsì bá wọn sọ̀rọ̀ nípa àpáyà Allah torí délé àwọn májèmú tó wá di ọ̀nà wa bẹ̀. ẹlẹ́kẹta a pè ní al-umda في حكم صلاة تحية المسجد وقت خطبة الجمعة kí ni ìdájọ́ ká ti tahiyatul masjid nígbà tí ìmáàmù ń sọ kútúbà lọ àti rí pélé náà dá wàhálà púpọ̀ lẹ̀ láàrin wa ń bí bẹ́ẹ̀ pé tí ìmáàmù bá ń sọ kútúbà lọ́wọ́ sẹ́nìkan bá yí pé òun bẹ́ẹ̀ ti tahiyatul masjid nígbà kan wọ́n lè gbé jáde ní mọ́tíláṣí wọ́n sọ pé bọ́ọ̀lù ti takò tí ìmáàmù má lè sọ tẹ̀lé yìí ló fà láti kọ̀ tó ra yìí ẹlẹ́kẹ̀rin أبني في في في الظلال في حكم صلاة الجمعة قبل الزوال إذا أتى في صلاة الجمعة كونه تويتا إبا سيدينيس إيك لاوا لوا بوبو أتلا يوبا أتلا أري وامبي أو صلاة من في صلاة الجمعة لابو ميو أبو ميو سعرو كيني داجي بعدنا الإكرام المقصد السديد عند موافقة الجمعة العيد tí Allah bá kọ́ pé kọ́jọ́ ọdún ọjọ́jọ́ júmọ̀ à sọ̀lá tù àdìwó láti. láti sọ̀lá tù làyí àti sọ̀lá tù júmọ̀ à àbí tá a bá ti ṣe rí ó ti tó àbùkátà ká ṣe júmọ̀ à àbí tá a bá ṣe júmọ̀ à tá a ní torí pé ti ṣe rí láti sọ̀lá tù bọ́ọ̀ dípò rẹ̀ àbá ní ti sọ̀lá tù bọ́ọ̀ á máa ti sọ̀lá tù làásùrì gbogbo ẹ̀ wá bí. ẹlẹ́kẹ̀fà àpè ní dámsọ̀l mamọ́r fi hukm بين الجمعة والعصر للمطر تجو بارو قال صلاة الجمعة فاقو صلاة العصر أبي أصو إلي جاء ترى لك فتوى بير هنا أولو كان إلي بي عوان كتو قوتو جا قليل عوان كتي وسيكي يوم واكا يعني مالي بارو باروني إلي يلك يعني أكوني إمامة الناس في الصلاة إمامة الناس في الصلاة أجل ترى في أقو ní ìgbà tí àbèsè workshop kan fáwọn ìmáàmù ìmáàmù tó eléyìí ẹ̀kọ́ pọ̀ mbẹ́ fẹ́ni tí wọ́n ń ṣe ìmáàmù fáwọn èèyàn àwọn nǹkan tó yẹ pọ̀ mà tó yẹ pé yóò ṣe ọ́ láǹfààní eléyìí tí ó wúlò fún ọ kí ẹ bá ti sọ pé kí ni pàtàkì sọ̀dá tó jọ́ràn yẹn kí ni májàmú lè máàmù kípò kì tó lè ṣe lè máàmù fún wa báwo ni ipò lè máàmù ga ti pàtàkì tó kù báwo láti máa yàn àwọn èèyàn lè máa mú ká lè tọrọ kún sí wá nílé máa mú wọn ní ká lè ṣe lè máa mú fáwọn èèyàn lọ́gbẹ́ ẹni tó pọ̀ jù nínú wa wọn ò fẹ́ rí wa wọn kórìíra wa báwo ni sọ láti ànájì ti fẹ́ rí ẹ láti lè máa mú àti ká máa kúrá nìkí àjọṣepọ̀ oníbẹ̀ láàánú ká lẹni tó yẹ nílé máa mú jù ọ̀pọ̀lọpọ̀ tí ń fẹ́ láti di lè máa mú lónìí ipò wo la lè tò wọ́n sí báwo ni lè máa mú tí wọ́n ṣe máa mú fáwọn èèyàn irú màá lọ́ọ́ ẹ̀kọ́ ní nípa sòjòjò sáà ibo láti máa ṣe tòjúdù sáà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà a tún sọ nípa sábà parí tòjúdù sáà káàsì tẹ̀sánfò kátó sálámà àbá àníṣe. lẹ́yìn náà la ń sọ nípa lèmọ́ọ̀mù àti kótóbà báwọn ni lèmọ́ọ̀mù ti ṣe máa ṣe kótóbà. a tún mẹ́nu bà tí wọ́n lè ṣe kótóbà léde tí èsì lágbára níbi náà. bákan náà ǹjẹ́ báwo ló yẹ kí orí tábàtẹ̀ ní kèsì wọ́n mọ̀ méje lárúbáwá. kíkí alukur'an ṣé ìmáàmù lè kí alukur'an lédè méje sí lárúbáwá àsọ̀tà olùmọ̀sán bẹ́ẹ̀. tá a lè ṣàdúrà sọ pé ọ̀dọ̀ anábì ló ti wá ṣùgbọ́n a ti túmọ̀ rẹ̀ séde yorùbá tá a lè ṣe nù sọ̀dá àbá túmọ̀ rẹ̀ sáwúsá tá a lè ṣe nù sọ̀dá tá táwa gbé ọpọlọ wa tá fi hun tá a lè tiwa lédè lárúbáwá àbí lè ṣe lárúbáwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ̀rọ̀ eléyìí a jẹ́ àwọn tírà mẹ́rin ní ibàdí. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وما والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún àwọn olùmọ̀wá tí ọlọ́run tí wọ́n ṣe wá ní àǹfààní àtàárọ̀ títí di àsìkò yìí àwọn ló ti rí kọ́ nínú ọlọ́kan ọ̀jọ̀kan nínú àwọn àǹfààní eléyìí tí wọ́n ti ṣe wá nípa bóò ni a ti ṣe mójútó àwọn òbí wa kí ni bóò ló ṣe ká pàtàkì àwọn ọmọ wa ìjẹ́ ó tọ́ka sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti ọmọ obìnrin àti bó ti ṣe yẹ kó jẹ́ pé èyí ò ní àánú tọ́ka ló sì lẹ̀ fún ọmọ rẹ̀ àwọn ọmọ wọn. so a rí pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wúlò gan ó sì pàtàkì gan kí èmi àtẹnu kárí pé a mójútó a sì wá bò láti ṣe fi ṣiṣẹ́ ṣe láìpẹ́ pàápàá jùlọ ní ìbálòpọ̀ láàrin àwọn àti àwọn òbí wa àwọn tí alóbi láyé kí alá kí bá wa dá wọn sí lórí dáadáa àwọn tó ti kú kálá kí ó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọn kó bá wọn mú wọn kó nínú kó bá wọn sí ipò ìkẹ́ tó bá ti pé wọn bá ń jẹ ìyà àwọn tí wọ́n sì jẹ́ àwọn ọ̀sára kí ó wá fi ìkẹ́ bá wọn kí ó fi wọ́n sí ipò ìkẹ́ náà sára kí ó jẹ́ kí àwọn alákàtà sí orí dáadáa. Bákan náà, wọ́n ti sọ àwọn àǹfààní tó ń bẹ níbi àwọn síra eléyìí tí wọ́n kọ fún wa, eléyìí tí a rí ní ìgbìyànjú tó dá, eléyìí tí ó wọ́n láwùjọ wa. Nínú tí a fi ṣe ohun òrí, òun náà ni pé kí èyí àtẹ̀yẹ kí á gbìyànjú ká ní pé a àwọn yàrá kàwé wa kí ọgbọ́fọ́ níbi ilé owó àwọn tíra olówó iyebíye yìí. Apàtó lọ àwọn ilé ìtù. Àwọn ilé tó ní ṣe pẹ̀lú àwọn mọ̀sájìdì wa tí a bá ti rà sínú ilé tán ká tún láwọn sí àwọn mọ̀sájìdì náà. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sájìdì tí wọ́n yẹjú. Pàápàá jùlọ there are pictures Não, vai partir Shalom. tí a bá wo síkọ̀rọ̀ sáré yìí a ti sọ àwọn ìdájú tó wà ní agbárin àríwá bí àbúkátà àti gidigidi gá nínú àwọn mọ̀sáyé tí wọ́n yẹjú ń bẹ̀ fún wa a rí wípé ká mú dé àwọn mọ́sálásí wa ká sì jẹ́ ká rí pé àwọn ìmáàmù yẹn wọ́n ní lẹ́yìn tí wọ́n ṣàǹfààní bẹ́ẹ̀ yóò tún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe eléyìí tí a ti máa ń rí láwọn àwùjọ wa ní àwọn mọ̀sájídé wa ní ọlọ́kọ̀ òjò kan tí wọ́n sàlàyé fún wa nínú àwọn tíra yìí tó kí a mọ́kànlá fáwa nìkan káwa náà ká fi ṣe sọ́dọ̀kọ̀tún jàríà fún àwọn mọ̀sájídé ní àyíká wa kí aláàkí ó gbà níjọsìn tó ní iye nǹkan adábòrò fún fraud kí tí wọ́n ta ó ní 20,000 naira ìyẹn adábòrò fún fraud fún àwa tí aláfẹ́ra alìmọ́ wa ń bá àlìmọ́ àfẹ́wọ́ ìmọ́mọ́tò náà fi sọ́lá 2,500 naira tó àpamọ́ náà lákanáà sí tí ọ̀rọ̀ sáàrín 4,500 naira fún àwa tí a bá fẹ́ mọ́ bákanáà ìfáàfù sáàrí eléyìí tí wọ́n bá kọ lórí ìmọ̀ pàpàtì àti ní ọdún kan eh, àwọn àǹfààní tí wọ́n sọ pé ó kó sínú eléyìí tí ó fi ẹ̀ká mọ́ ní ohun 15,000 naira fún àwa tí a bá fẹ́ mọ́ àti tó ṣe wà nílẹ̀ bákan náà àwọn tẹ́tù àfikáhùn wọn náà ṣe wà nílẹ̀ fún àbátí àbátí àwọn kọ́pìtẹ̀ kò pé ọ̀bá palẹ̀ mọ́ láti ra wọn dání kárí pé àlèwà fi ọkọ̀ lẹ̀ àti kágbà kámọ́gbà àbátí sanwó ọmọ sí òbí yóò ṣe dé ọ̀dọ̀ wa fún àbátí àyíká àbátí kọ́ọ̀bà ti jẹ́ wípé àìmówó dání nìṣe ni òun jẹ́ ká sí kí ni o tó pé àwọn copies wọ́n kó wá wà limited tó tí àbá tètè fi orúkọ lẹ̀ wọ́n tó wà láǹfààní láti ra nìṣe yìí ó ṣeéṣe kí àwọn copy náà kí ó tán ká sì mọ́ ní àǹfààní sí mọ́ lẹ́yìn òní yìí abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó wà wá san àwọn olùmọ́ wa ní ẹ̀san kì í sì jẹ́ kí àwa náà ká lè ṣàǹfààní tó pọ̀ nílẹ̀ gbogbo àwọn síra yìí tí yẹn bá wò wọ́n dáadáa apájùlọ adágún ìlú fraud á rí pé yàtọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń gbọ́n bí èdè tó ti tú sí yóò rọ ẹnìkọ̀ọ̀kan náà lọ́rùn láti lè ní àkókò ìdánilẹ́kọ̀ọ́ náà lè jẹ́ àdìsí kan méjì ìtaba tí mọ́lẹ̀ rẹ̀ ta fi tú wọ́n sì tún ti bá wa ṣègbìyàn tó ga nípa wípé ọkàn ó balẹ̀ wọ́n ti sọ pé àṣílẹ̀ ah, ìfẹsẹ̀rinlẹ̀ ni àbí eléyìí ò fẹsẹ̀rinlẹ̀ eléyìí ní máa ṣe bẹ́ẹ̀ nílé ó wà lára àwọn sábàbí tí wọ́n jẹ́ kí èèyàn rẹ inú lé ní ìlànà ẹ̀sìn kí ala kí ó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa báyìí a máa ka àwọn ìbéèrè tó ń bẹ̀rẹ̀ sí yíwà bí ó sì pé látọ̀dọ̀ àwọn obìnrin ló fi wá wọ́n ní pé ìsítí òrẹ́ ní fún àwọn obìnrin akẹ́kọ̀ọ́ tí wọ́n ti jẹ́ pé wọ́n ti búra tó wá sí pé látàrí ìrema ó ti mú wọn kó ìkágara nípa wíwá ìmọ̀ ẹ̀sìn ìgbìyànjú àti ìsìtò ni ẹ̀sìn fún wọn pàápàá jùlọ tó bá tún bára wọn ní àyíká tó fi wípé àwọn tí wọ́n wà ń bẹ̀ wọn ní àkàkún fún ẹ̀sìn àbí wọn sí àwọn tó ti pé wọ́n máa ń jàyàn ní ipá láti lè lé fún ní wàhálà ẹ̀sìn bóò ní kí wọ́n ti múra wọn láti ní irú àyíkábà yìí tí wọ́n fi ní lóbi ìjẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn. tòun ní kí ni ìdájọ́ obìnrin tó kúrò ní abẹ́ ọkọ rẹ̀ látàrí àṣẹ tí àbá rẹ̀ pa tí wọ́n sọ fún ọkọ wípé tí ò bá lọ bẹ àfá òun òun ní padà sí ilé. Ìgbé sì ti pé ọkọ ti ọkọ òfin pé bóyá ìtọ̀ láti fún kí ni irú ìdájọ́ fún obìnrin bẹ́ẹ̀. Ẹni ẹgbẹ́ tẹ láti kẹ gba àwọn onímọ̀ràn pé àwọn ìyá àtàwọn ẹ̀gbọ́n àwọn ọlọ́kùnrin lóbìnrin wọ́n kọ dínà òun láti fẹ́ ọmọbìnrin kèfèrí ẹlẹ́yìí tí owó òun fẹ́. Òun fi ti tọ́nù ìdánilẹ́kọ̀ọ́ pé kò sí tó burú kí Mùsùlùmí kó fẹ́ kébèrè iṣẹ́ irú ìṣẹ́síwá yìí ṣe nínú kan tí òun lè gbọ́rọ̀ sún ọlọ́run ni àbí òun lè yapa ìkíkọ̀sánkọ̀ fún láti fẹ́ ọmọ kébèrè tí ó wò òun yìí wọ́n ní kí n túnmọ̀ ọ̀rọ̀ aláàbùsọ pé látẹ́bì tí ìlànà ìkẹ́lì mẹ́sì ńlá pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ìpẹ́sẹ̀ ìtumọ̀ ẹni pé iṣẹ́ ọ̀rọ̀ yìí tó kárí àwọn tíra tó ti ṣáájú náà nínú Injil àti Tàórà pèsè ìtumọ̀ yìí náà kárí àwọn tírà tó ṣáájú bákan náà wọ́n ní báwo láti máa ra báwo láti máa sì mọ́ra kúrò níbi ìtọ́ ọmọ tá a gbé dání tó tọ̀ sí wa ní ara báwo ni a ti sì máa sì mọ́ra kúrò mẹ́ wọ́n pé ẹ sọ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ pé kò sí ogún pẹ̀lú pípé obìnrin ló mú sopọ̀ mọ́ òkú tó wá fi pé ẹni náà nìkan ló wá kù nínú mọ̀lẹ́bí kú nǹkan bó láti ṣe sí ogún náà wọ́n ní ìyàwó àwọn ó tọrọ hajj fún máhàrú rẹ̀ láwọn ìgbà tó ti pẹ́ sẹ́yìn àmọ́ nínú òye sí àwọn òtí lágbára àti lè pẹ́ àdéhùn máhàrú yìí tí àwọn lè bẹ̀ẹ́ káwọn tọrọ kókó yí padà sí nǹkan míì kí àwọn lè bá mú ìwọ̀ yìí kò ní ọ̀rọ̀ àwọn wọ́n tó bákan náà ní abúlé àwọn wọ́n fi àwọn ẹni rẹ̀ sí àárín ilé ètò ní gbogbo tí àwọn ìmáàmù ìlú tó bá ti ń kọjá wọ́n máa ń yà wọ́n máa ń kí àwọn wọ́n ń ṣe ìbẹ̀wò sí àwọn sàárè yìí tí àìkópa ń bẹ̀ pẹ̀lú wọn tí nǹkan táwọn ṣe dáa àbí kò dáa wọ́n ní kí ni àmànà tẹ́fù obìnrin tó sì pé ohun rẹ̀ mú sábà lọ sókè gbogbo tí ó bá ti ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n bá ti ní èdè àìyedè kí ni irú advice tí obìnrin bẹ́ẹ̀ wọ́n ní bákan kí ni wọ́n ní kí ni àwọn sọ pé ẹ ti iyọ̀ ẹ sọ ohun tí kò tàṣí wọ́n ní kí ni ìdájọ́ arákùnrin tó kú tó wá fi ọmọ obìnrin sílẹ̀ lẹ́yìn ìgbà tí ó ṣe díẹ̀ náà ọmọ obìnrin náà tún wá ṣaláìsí wọ́n ní fẹ́rọ ọmọ obìnrin bẹ́ẹ̀ tí ó yóò jẹ nínú ogún bàbá rẹ̀ wọ́n ní fẹ́ dandan ní ká pa àgbò méjì fọmọkùnrin tó bá fi pé owó ẹyọ kan la rí táàrí owó kejì sí pèsè kejì náà sì ń bẹ ní ọ̀nà ẹni bẹ́ẹ̀ yìí ní sí àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábì sí wà ìtàn bá wà láyé ìyóò <laughs> náà wà wọ́n ní àwọn tí wọ́n máa ń ta àwọn asaralóge àwọn télọ̀ tí wọ́n máa ń lo àwọn àbí ohun tó máa fi ń hàn jà sọ pásítọ̀ yìí máa ní pé so tó ti pé wọn kì í lójú àmọ́ wọ́n ń ya àwòrán wọn láwòrán èèyàn pé wọ́n sì máa ń fi ń ṣe ìpolówó lórí lórí ẹ̀rọ àgbégbá títí irú kan báyìí sí nǹkan tí ó tọ́ lábẹ́ òfin ìṣẹ̀rí àárín wọ́n ní bákan náà kí ni àdúrà tí àwọn tí wọ́n ń ṣòwò lórí online kí ni àdúrà tí wọ́n lè máa ṣe tí ó máa mú kí àlùbáríkà sí wọ́n ní nínú òtútù bí pé èèyàn fẹ́ mú ọkọ wáyé láti fẹ́ gbogbo àwọn ọkọ tí àwọn mú gbogbo wọn ni ìyá àwọn sọ ọ̀rọ̀ láti kọsínà àwọn láti fẹ́ ṣé àwọn ilé máa ṣe bẹ́ẹ̀ gbọ́rọ̀ sí wọn lẹ́nu lẹ́tọ́ sí jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọba táwọn bá bí wọ́n léèrè nípa pé kí ní jẹ́ àbí kejì tẹ́sí rí àwọn ọ̀fẹ́ ni wọ́n ìsábà rí nǹkan sọ nígbà míì wọ́n ní tó bá wọ̀ tẹ́fẹ́ náà rẹ̀ ṣé irú ìbanilẹ́rù yìí pẹ̀lú gbọ́nà ìyá àwọn ìfẹ́ ó tọ́ láti máa fi tẹ̀lé lẹ́yìn tó ti jẹ́ pé wọ́n ti kọ̀ fáwọn láti fẹ́ àwọn ọkùnrin onírànà látàrí irú ìṣesí ṣùgbọ́n ní pé ó tọ́ fọ́kùnrin kó fẹ́ ìyàwó mi pẹ̀lú àníyàn pé òun ó fẹ́ látara owó ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ìyàwó sì sọ pé tóun bá kọ̀ fún láti má fẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé yóò dùnú fóun sí irú ìfòsílà ìṣe ó tọ́ wọ́n ní kí abá tí wọ́n sì tó fi pé àwọn aráyè wọnú mọ́sálásí ṣé a lè ṣe sọ̀tà a lè ṣe tẹ̀sígbẹ́tò masjid ní àyíká masjid nígbà tó jẹ́ pé àwọn ọmọ mọ́sálásí gbàgbà ní ìparí wọ́n ní bóò ni a ti ṣe ṣe dáwà fún kékeré eléyìí tí ó wá bá wa pé ká sọ́nà nípa ẹ̀sìn Islam pé ọ̀nà wo ni àgbà ṣe dáwà fún lọ́nà tó fi jẹ́ pé yóò jẹ́ kí Islam pín ní owó tí ó fi ga jùlọ. náà ṣáàlá a máa pèsè láàrin sí bá dàṣọ́lá wọ́n bá fi dáhùn sí àwọn so wa ṣe jẹ́ kí a kọ́dínétà ara wa kájẹ̀ padà sí àyẹ̀wà tí a bá ti